وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيو يوم يا وتب وانير لكني والقلوا السلام عليكم ورحمة الله وبركاته نعم <clears throat> نيت سواجو إتوا على ينفع إيه عقيدة أهل السنة والجماعة àti ọkàn alùsùnà wàlìjàmáà àti bẹ̀rẹ̀ sí sàlàyé nípa àwọn ẹ̀sà tí ń bẹ fún àkídàtò alùsùnà tí wàlìjàmáà nínú àwọn ẹ̀sà tí ń bẹ fún àkídàtò alùsùnà wàlìjàmáà tó jẹ́ pé òun náà ni ó mú awọ́nú ọ̀rọ̀ tuntun míì gẹ́gẹ́ bí nǹkan tá à ń pè ní qadiyatus sa'a lábala nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lásìkò tá a wà yìí àbí tí ó máa ṣẹlẹ̀ nínú oṣù tá a wà yìí tí ó jẹ́ ká sọ àlàyé kí ni ẹ̀sìn sọ nípa ẹ̀ nítorí pé nínú ẹ̀sà tí ń bẹ fún àkídàtu ahli sunnati wal jama'a òun náà ni pé àkídà yìí a máa jẹ́ kí èèyàn ó ṣàlàyé kéèyàn ó sọ òdodo. láàyè ibi tó bá ti yẹ ká sọ òdodo àkídà yìí a máa jẹ́ kí a máa gbéyàn jìnnà sí kéèyàn ó fi nǹkan pamọ́ ní nǹkan tí yóò wúlò fáwọn èèyàn àbí nǹkan tí yóò kó nira báwọn èèyàn bóyá nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí nínú ọ̀rọ̀ ayé so àkídàtò àdìsúnà wal jamaa àtẹ̀yìn bá ní yóò máa gbéyàn jìnnà sí pé kéèyàn ó fi téèyàn rí pé yóò ṣàǹfààní fáwọn èèyàn kéèyàn wá fi pamọ́ pé ah, àbí nǹkan kan tó yẹ pé yóò kó nira bá wọn táwọn náà sì mọ̀ pé nira ló wà ń bẹ́ẹ̀ tó wà ní ọ̀hán ẹ̀dákẹ́ ẹ̀hẹ́ fi wọ́n lẹ̀ tó àkídàtu ahlu sunna wal jamaa ó jìnà sí gbogbo eléyìí. lábẹ́rú eléyìí òun náà ni tabalọ̀wọ́ á rí pé nínú oṣù kàlẹ́ndà hijra al-aamul hijri á rí pé a ti wà nínú oṣù Rabiul Awwal báyìí. tó yẹ pé bẹ́ẹ̀ ká wà nínú ọjọ́ kẹta àbí ọjọ́ kejì mbẹ́ asáti wọnú oṣù yẹn oṣù Rabiul Awwal oṣù Rabiul Awwal yìí oṣù kan ní nínú oṣù Lárúbáwá tó jẹ́ pé òun náà ni oṣù ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn Muharram àrí Safar rọ̀bí Rabiul Awwal nínú oṣù Rabiul Awwal yìí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwa mùsùlùmí ní bùkátà sí ká mọ kí ni ìhàdí ìsìláàmù kọ sí àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ ní oṣù yìí ká mọ kí ni àkọọ́lẹ̀ tó wà lórí ẹ̀ kí ni ìlànà nàbì sallallahu alaihi wasallam lórí ẹ̀ nǹkan tá a sọ pé a sọ pé máa ń ṣẹlẹ̀ yìí nǹkan kan ni tó gbajúmọ̀ tó jẹ́ pé gbogbo àná bá a ṣe bá a nù abá aláyé ni nǹkan tá a sọ yìí ìdí ń bẹ láyé tí wọ́n ti ń ṣe é nísìnyí ó lé ní ká sọ pé ó lé ní bí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn òun ni wọ́n ti ṣe so níta ń sọ yìí òun náà ni n tó gbajúmọ̀ pẹ̀lú mawulidun nabi ẹ àwọn èèyàn máa ń pè ní mòlídì àmọ́ ìtún ìdí wọn ti lábá wá ń pè ní pé alimawulidu alimawulidu ìtumọ̀ yẹn náà ni pé bíbí mawulidun nabi yàní bíbí anabi sallallahu alayhi wa sallam. so àwọn èèyàn wa máa ti ayẹyẹ pé á ah, ayẹyẹ ọjọ́ bí ànábì ní sallallahu alayhi wa sallam tí a ó dọdún báyìí tí wọ́n bí ànábì sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ayẹyẹ yìí oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa ń gbà ṣe so afẹ́ mọ bóò ni ayẹyẹ yìí jẹ́ nínú islam kí ni islam kí ni hàdí islam kọ sí síwájú ká tó máa sọ nípa ayẹyẹ yìí kan bẹ tó yẹ kó òun náà ni pé gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí ó ẹ̀sìn Islam yìí gbogbo ẹ̀ pátápátá lànàbí sàlàyé láláì fi nǹkan kan pamọ́ kánàbí ò tó lọ ànàbí sàlàyé ẹ̀sìn kò sí nǹkan kan tó rújú fáwọn sàhábà nígbà tánàbí ò fi kú láyé kọ́dà àwọn sàábé wọn a máa fọwọ́ ẹ̀ sọ́yà ipe ànàbí sallallahu alaihi wasallam tarakana ala mahajjatin bayda layluha kanahariha la yazigu anha illa halik àwọn sábẹ́ àwọn sọ pé ànábì fi àwọn kalẹ̀ sójú ọ̀nà kan ó fi àwọn kalẹ̀ sójú ìlànà kan nínú ẹ̀sìn tó jẹ́ pé lẹ́yìnlú ha kànà ha rí ha ọ̀sán rẹ̀ òru rẹ̀ bí ọ̀sán náà lórí ìtumọ̀ yẹn náà ni pé kò sí nǹkan kan tó súnkùnkùn nínú Islam nígbà tí ànábì fi àwọn lẹ̀ àwọn sábẹ́ àwọn wa sọ pé la yazigu anha illa halik kò sí ẹni tí ó wàá gbẹ́sẹ̀ kó o lójú ọ̀nà sànàbí fi àwọn kalẹ̀ sí yìí tí ò ní rìn lórí ẹ̀ tí ó dá mi ilẹ̀ fún rẹ̀ àbí tí wọ́n dá mi ilẹ̀ tí ó mọ̀ wá tẹ̀lé ànábì àwọn sàbẹ̀ ní ìlà hàlì àyàfẹ́ tó bá fẹ́ parun lókù ẹni tó bá fẹ́ parun tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lókù òun náà ni ó tún máa rí ojú ọ̀nà míì fíjàtọ̀ sí ojú ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam sànàbí gbé wa látara sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ ànábì fún wa pẹ̀lú nípa ewu tí ń bẹ níbi ká máa ṣẹ̀sìn pẹ̀lú tánàbí òbí ṣẹ̀sìn nípa ewu tí ń bẹ bí ká máa jọ́sìn lọ́nà tó jẹ́ pé ànábì ò jọ́sìn bẹ́ẹ̀ àwọn sàábẹ̀rẹ̀ ò jọ́sìn bẹ́ẹ̀ látọjú ayé ànábì <clears throat> lànábì ti máa sọ pé iyyakum wa muhdathatil umur ànábì yà máa sọ pé ẹ ṣọ́ra o ó dọwọ́ yín o ẹ ṣọ́ra sí gbogbo àwọn nǹkan tó bá ti jáde dálẹ̀ nínú àlámàrí ẹ̀sìn o fa inna kulla muhdathatin bid'ah nítorí pé gbogbo nǹkan tuntun tó bá ti gbé wá ní ẹ̀sìn tí ò sí mẹ̀tẹ́lẹ̀ bídíà ni o àdádálẹ̀ ni o anábì àtìmọ̀ sọ pé wa kullu bid'atin dalala gbogbo àdádálẹ̀ tẹ wá rí wúnyányá ànú ni kò sí ìtò dáa nínú àdádálẹ̀ wa kullu dalalatin fin nar nínú riwaya mi anábì ní gbogbo àlùtẹ́rì yẹn ní máa gbé yẹn wọnú náà ni o so eléyìí òun náà nínú àwọn ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam ti sọ kalẹ̀ tó fi ń kì wá nílọ̀ kalẹ̀ ìpè ntòun gbé táàfi rójú rí Allah subhanahu wa ta'ala ó tó wa o táàfi wà lìjánná ó tó wa táàfi jọmọ lẹ́yìn anábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ òkúta alìkìyàmà pé a ní bùkátà sí pé káṣẹ̀ṣẹ̀ wá dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn anábì tó sọ fún wa nínú hadith mi anábì ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa anábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá dá nǹkan kan kalẹ̀ sínú ẹ̀sìn wa máa lẹ́yìn sàmínì hu tí ò sí bẹ́ẹ̀ yàtí tá ànábì ò ní mọ̀ nípa rẹ̀ ànábì ò ṣe é rí àwọn sàbẹ̀ ò ṣe é fàhùn ọ̀rọ̀ á da nǹkan yẹn padà ayé màrúdùn àlà sọ́hìbìhì á da padà fẹ́ni á da padà á da lu ẹni yẹn láyà ànígbà lọ́wọ́ rẹ̀ inú riwaya mi lọ́dọ̀ ìmáàmù Muslim ó ní mọ̀nà amìlà amalan ẹni bá ṣiṣẹ́ kan lẹ́yìn sà àlẹ́ yìí àmúrúnà tí ò wa lórí iṣẹ́ wàhùwà rọ àdá padà fún un hadith méjèèjì ìtumọ̀ wọn jọra wọn àmọ́ wọ́n èsì ìtumọ̀ kankan tí o bá sí hadith ẹlẹ́ẹ̀kejì yìí ni àwọn tí gbogbo àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ lónìí tí òṣojú <clears throat> wọn fi dálẹ̀ tó jẹ́ pé àwa kan rí tí wọ́n ń ṣe àwa náà ń ṣe ni àbá ti máa jìyà lórí ẹ̀ àbá ti lẹ́sẹ̀ lórí ẹ̀ torí pé a ní ẹ̀sùn pé àwa kọ́ dálẹ̀ torí pé sanabi ni sanabi wuli pé mani ahadasa ẹni tó bá dá nǹkan kan lẹ̀ àmì kọ́ mo sì dá lẹ̀ bá a ti bá a ti wọ́n ṣe nù àmọ́ hadith mi tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó wà ní sọ̀rọ̀ yóò muslim náà nínú hadith ìyá wa aisha náà radiyallahu anha òun tó wá ń fi yé wa pé ìwọ kọ́ ló dálẹ̀ o lóòótọ́ pé man amila amalan ẹni bá ṣiṣẹ́ kan wọ́n dálẹ̀ náà ní lóòótọ́ tó wá pé iṣẹ́ yẹn lẹ́sìn ẹ̀sìn lòun fi ń ṣe lẹ́yìntà àlẹ́yìn àbúrúnà tí ò sáṣẹ wá bẹ́ẹ̀ tánàbí ò pa á láṣẹ ànábì ní fọwọ́ àrọ́jù á dá a padà wọn rẹ̀ níbẹ̀. àwọn ọ̀rọ̀ yìí pọ̀ nínú àwọn ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ànábì a máa ń sọ ní gbogbo ìgbà tánàbí bá ń sọ̀rọ̀ pé ká jìnnà sádàdálẹ̀ nínú ẹ̀sìn eléyìí náà làwọn sàábẹ́ gbọ́ òun náà ni wọ́n gbà látẹnu ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé àwọn sàábẹ́ tẹ́ rí gbogbo tó bá ti já dáadáa lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ á máa jìnnà sí fètèfètè wọ́n máa sá fún un ṣé àdádálẹ̀ ànábì ò ṣe àwọn oníṣẹ́ wọn débi pé àwọn sàábé inú àwọn sàábé arínú wọn ti máa ń sọ pé kullu bid'atin dalalah gbogbo àánú tẹ́rí wọn gbogbo àdádálẹ̀ tẹ́rí wọn àánú ni o wà ń rọ ahannasu hasana kọ́dà táwọn èèyàn bá ń bójú dáadáa wò pé à kíní yìí máa dáa o kíní yìí máa dáa o àwọn sàábé ní gbogbo ẹ̀yẹ́ ń yá àánú ni nítorí pé ẹni tó ju mi lọ tó ju wọ lọ ẹni tó ju kálukú wa lọ ẹni tí yẹ sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu ẹni tí wọ́n ń sí gbogbo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló ti ṣèdájọ́ ẹ̀kú tó lọ ìpè gbogbo àdádálẹ̀ tẹ rí wọn ànábì lánàá ni níbo làwọn ó ti wá dé lónìí táwa sọ fún ànábì pé ìkan bẹ tó dánú ẹ ànábì ní gbogbo àánú ni lóòótọ́ àmọ́ nígbà táwa wá dáyé nìsín táwa ronú táwa wá kẹ́kọ̀ọ́ ẹ̀ àṣà lè kẹ́kọ̀ọ́ káwa gboyè káwa gboyè nùbúwà àìkẹ́kọ̀ọ́ débi láéláé àwọn ni ah ẹbí ń kẹ́kọ̀ọ́ débi pé wọ́n wá fún lóyè wọ́n wá ló dà nẹ́bí àbọ̀ wá kẹ́kọ̀ọ́ débi pé wọ́n wá fún lóyè wọ́n wá ló di rọ̀sù ó dòjíṣẹ́ gbogbo ayé ṣe yóò bá kẹ́kọ̀ọ́ tó yá dáná ni kò di pòfẹ́sọ̀ ẹ̀dí báwọn nìkan so èyí wá ìwà ní kẹ́kọ̀ọ́ débi pé ìwà kẹ́kọ̀ọ́ dé kó wa ni ah ntòkù ni pé ọ̀rọ̀ tá ànábì sọ yìí tá a bá wò dáadáa ànábì ni gbogbo yà àmọ́ àwọn àtúnwá ronú àtúnwá rí pé àwọn kankan bẹ tí ì sànù àdádálẹ̀ ní lóòótọ́ wà wọn àgbà àmọ́ kì í sànù pé àdádálẹ̀ tó dáa ni so eléyìí kò gbọdọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí kí ẹsẹ̀ rẹ̀ dúró dáadáa lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ múlẹ̀ lórí ẹ̀sìn Islam kánábì ó sọ̀rọ̀ pé báyìí ni kí wọ́n tó wá máa kó wá máa kó máa dá ọ̀rọ̀ padà sẹ́nu Ànábì sallallahu alaihi wasallam eléyìí léwu gan púpọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a nínú àwọn sálàf ọ̀rọ̀ àwọn sàábẹ́nù atúrí inú àwọn tàbí òun àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé nínú wọn àwọn náà ni àtàbí eyín jalil ìkànnì àwọn sàábé àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé tó tún já àwọn kéwà àwọn sàábé hasan ibn atiya al-muharibi rahimahullah abáyé náà tún sọ látara àgbọ́yé táwọn náà gbọ́yé nípa nǹkan tá à ń pè ládàádáálẹ̀ nínú ẹ̀sìn àfáà ní mabtada qawmun bid'atan fi dinihim kìí ṣe ìsìláàmù nìkan kìí àwọn mùsùlùmí nìkan wọ́n ní ìjọ kan láyé ìjọ kan ò ní dáadáa dáálẹ̀ kankan sínú ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ìjọ tó ti kọjá ni àwọn ìjọ ànábì Musa àwọn ìjọ ànábì Isa pé ìjọ kan láyé yìí kò ní dáadáa dáálẹ̀ kankan sínú ẹ̀sìn rẹ̀ illa naza Allahu min sunnatihim mislaha àyàfi kí Allah subhanahu wa ta'ala kó yọ Sunna tó jẹ́ ìdàkejì àdáadáa lẹ̀ kó sì yọ kó láàrin wọn nítorí àwọn ṣe tó jẹ́ súnà táwọn yẹn wá dáadáa dálẹ̀ tó jẹ́ súnà tó yẹ ká máa ṣe wọn Allah subhanahu wa ta'ala wà gbé kó láàrin wa tó jẹ́ pé àwa nífẹ̀ẹ́ mọ̀ kankan má ní súnà tí ó ju àdáadáa lẹ̀ táwọn yẹn dálẹ̀ wọn inú aburú ní bẹ ní máa ń ṣẹlẹ̀ nípa bídíànù àfààní fún màlá yu'iduha ilayhim ila yawm al-qiyamah fi Allah subhanahu wa ta'ala wà ní dákìní ìpadà títí òjì ọ̀gbìn al-qiyamah wọn ó sì fi súnà wọn ti fi pààrọ̀ bídíà lọ́pọ̀lọpọ̀ àwùjọ lónìí wọ́n ti fi súnà pààrọ̀ bídíà kó jẹ́ pé ẹni tí máa ń ṣe bídíà òun ni wọ́n ò ní pé ṣe súnà ẹni tí máa wá ń ṣe súnà nísìnyí òun ni wọ́n ò ní àdádálẹ̀ níṣe yá àgbélé yìí má sẹ́mínà má sẹ́mínà bí hàdá fi àbá iná àwọ̀lì báwọn sinago kọ rẹ̀ àwọn tí wọ́n máa takọ àwọn ànábì wọn jẹ́ wọn fáwọn ànábì wọn yá àgbọ́ ilé yìí lọ́dọ̀ àwọn bàbá wa tó ti kọjá lọ ọ̀rọ̀ yìí nísìnyí ọ̀rọ̀ tó lágbára ni ó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ bídíà láwùjọ lónìí tá a wà bẹ́ẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kà á kó pé ẹ̀sìn ni tó jẹ́ pé ẹni tẹ́ bá wá rí pé kò sí wọ́n wá rí ẹni bí ẹni tí ó sẹ̀sìn tá ẹ̀sìn ti yín tẹ́ ẹ̀sùn gbédè wọn nínú ẹ̀sìn ti yín ni rí báwọn ẹ̀sìn Islam ní ìtawà báwọn bàbá wa tí wọ́n ṣe òun ló ṣe rí nù báwo ṣe máa ṣe nù so àtàbí ẹ̀yìn olùjẹ́rìí hasan bin atiya al-kharibi rahimahullah so ọ̀rọ̀ tó náà sọ ọ̀rọ̀ yìí ó wà nínú sunanu darimi tí sheikh wa al-albani rahimahullah tí wọ́n ti sọ haha isnadu rẹ̀ pé isnadu ti tó gbádùn ni tó lálàáfíà ni so àwọn àkọọ́lẹ̀ tó wá wà lóríṣiríṣi látọ̀dọ̀ àwọn àfáàgbà nínú ẹ̀sìn tó jẹ́ pé gbogbo wa náà la gbà wọ́n pé àfáà yìí àfáàgbà ni wọ́n nínú wa òun náà ni alimam malik rahimahullah alimam malik rahimahullah àwọn náà sọ̀rọ̀ tó pọ̀ nípa tó ní ṣe pẹ̀lú kádàdàdálẹ̀ nínú ẹ̀sìn pé ndí ò sínú ẹ̀sìn káwá fi sínú ẹ̀sìn ká wá sọ pé a eléyìí ń bẹ ẹ̀sìn so uh, imam malik rahimahullah wọ́n ní ẹnikẹ́ni wọ́n ní manibdada afil islami bid'atan yaraha hasana imam malik rahimahullah wọ́n ní ẹnikẹ́ni tó bá dá àdáda lẹ̀ kan kalẹ̀ sínú ẹ̀sìn islam yaraha yaraha hasana tó wá rí i pé bídíà tó ń dá kalẹ̀ yìí ó bídíà tó dáa ni a àgbà pé bídíà ni lóòótọ́ àmọ̀pá nàbí ò sí lóòótọ́ àmọ́ bídíà tó hasana ni ẹ̀sìn bá àtẹ̀sẹ̀ fáwọn kan bẹ báwọn ṣe máa wí bẹ́ẹ̀ so imam malik ní ìwọ ìwọ kí ìwọ tó bá fi lè ṣe bẹ́ẹ̀ tó wá dá kíní àkàlẹ̀ sínú islam àbí wọ́n dá kíní kankan lẹ̀ sínú islam tí wọ́n náà wá ń tẹ̀lé tí wọ́n wá rí pé kíní yìí àdádálẹ̀ ní lóòótọ́ àmọ́ o àdádálẹ̀ tó dáa ni imam malik ní faqad za'ama anna muhammadan sallallahu alayhi wa sallama khana risala anabi ni wọ́n tó bá ṣe imam malik ni wọ́n tó bá ṣe wele yìí ó ti rò iṣẹ́ tí tó ṣe òun nìyí ó mìíràn pé ó ti rò pé kíni ife anabi sallallahu alayhi wa sallam ó jàmbá iṣẹ́ tí wọ́n fi ràn án anabi sallallahu alayhi wa sallam nítorí nsọ sọ ni pé anabi ò jíṣẹ́ pé nítorí pé anabi ò sí kíní yẹn lẹ́sìn anabi ò mọ̀ lẹ́sìn tànàbí ti lọ kí ló fà á sí máa ń bọ́ ìmọ̀ mọ́lìkì di rọ́rọ̀ yìí ni bẹ́ẹ̀ pé ìtumọ̀ tó ń ṣe tó sọ pé kíní anabi ò jíṣẹ́ pé ìmọ̀ mọ́lìkì sọ pé lè ó ń sọ báyìí pé al-yawma akmaltu lakum dinakum nínú suratul Maida aya ẹlẹ́kẹta Allah subhanahu wa ta'ala ní al-yawma akmaltu lakum dinakum òní o lónìí o lónìí o ànábì bẹ̀lá yín gbà yawmu Arafa ọjọ́ Arafa ní ọjọ́ náà Allah subhanahu wa ta'ala wa sọ̀kalẹ̀ fún ànábì pé al-yawma lakum dinakum lónìí o mo ti pé ẹ̀sìn yín fún yín mo ti parí ìsìláàmù yìí ó ti pé pérépé sọ́mà sọ pé nǹkan ti pé pé nǹkan ti pé ìtumọ̀ yẹn náà ni pé la yaqbalu naqs wala ziyada nǹkan àwọn ò gba àdínkù mọ́ a gbọ́dọ̀ yọkù mọ́ nítorí ti pé a sì gbọ́dọ̀ fi kún mọ́ yóò lé yóò dínkù àbí kó lé tí nǹkan bá ti pé tá a bá ti yọkù mẹ́ yóò dín tá a wá fi kún yóò lé lọ́jọ́ tá a wá ń sọ̀rọ̀ yìí nìsín àyà ti sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam pé islam ti pé imam malik rahimahullah àwọn asọ̀fà pé famalam yakun yawma idin diinan fala yakunu liyawma diinan imam malik ní ntí ó bá ti wá jẹ́ sìn lọ́jọ́ tá a sọ yìí lọ́jọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ fún anabi yìí níta bá ti wá wádìí ẹ̀ tá a bá rí pé kò sí lára ẹ̀sìn nígbà náà Imam Malik ní fala yakunu al-yawma dinan kò sọ́nà tó lè gbà wọ́ kò lè jẹ́ ẹ̀sìn lónìí má ọgbà tí Imam Malik ń sọ̀rọ̀ ọgbà tí Imam Malik ń sọ̀rọ̀ ó ti pẹ́ fa ó lé lẹ́gbẹ̀rún ọdún sì sìn tí Imam Malik sọ̀rọ̀ yìí kalẹ̀ ìpè lójú ayé ànábì nígbà táyà yìí sọ̀rọ̀ kalẹ̀ fún ànábì ǹjẹ́ ò bá ti jẹ́ ẹ̀sìn lọ́jọ́ òun láéláé kò lè jẹ́ ẹ̀sìn má lónìí àdádálẹ̀ ni ó máa jẹ́ so eléyìí òun náà ni ó máa túmọ̀ fún wa pé ká máa sọ pé àdádálẹ̀ kan nínú ẹ̀sìn ó wá jẹ́ pé àdádálẹ̀ kan ló dáa so eléyìí ó túmọ̀ pé kí ni pé ọ̀rọ̀ tí ò bẹ́ẹ̀ sì mú ni ọ̀rọ̀ tó sàkó súnà ànábì sallallahu alayhi wa sallam ni. nítorí pé ẹni tí bá ń sọ fún wa pé bídíà kan bẹ nínú ẹ̀sìn àwọn kan kan bẹ tó yẹ pé túláàsì ni ó gbọdọ̀ gbà á mára ìwọ́n tó bá sọ fún wa pé bídíà kan bẹ tó dáa nínú ẹ̀sìn àwọn kan kan bẹ tó yẹ pé tá a bá sọ ìfẹ́ à ń tó sọ nìyí nítorí o gbà lérò ní túláàsì ni o gbọ́dọ̀ gbà á inú ẹ̀ náà ni pé kí ni inú tó o gbọ́dọ̀ gbà wọ́n tó bá sọ pé bídíà nǹkan tó dáa ni à ń tẹ̀kú na hàbí ìbídà àtú àlùmùsàhábà dì tó sọ pé bídíà tó dáa yìí ó gbọ́dọ̀ gbà yìí pé bídíà àwọn inú ẹ̀sìn ló wà wa ó sì ti yọnu sí ìsìláàmù lẹ́sìn fún wa irú ẹni báwọn oníṣìí á sọ fún ọ pé túláàsì ni nítorí ti pè lẹ́sìn fún wa ó gbọdọ̀ gbà pé inú ẹ̀sìn ló wà ti wá gbà pé inú ẹ̀sìn ló wà á jẹ́ pé nítorí òun sọ ni pé nǹkan yẹn lẹ́yìn ìgbà tẹ́sìn pé tán òun náà ló ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn àlàyé mi ò yé kíní yóò ẹ̀sìn lójú ayé ànábì fi ń sọ fún wa pé ara ẹ̀sìn náà tó ajẹ́ pé o gbọ́dọ̀ gbà yí pé ẹ̀sìn tí Ànábì sallallahu alaihi wasallam ṣe ẹ̀sìn yẹn ò pé nù ẹ̀sìn wọn ò pé nù ẹ̀sìn táwọn àlàbí Ànábì ṣe ẹ̀sìn wọn ò pé nù fi pé òun náà ni ìdí wọ́n pè ní al-bid'atul hasana àdádálẹ̀ tó dáa àwọn sàbí anabi òṣèlú lóòótọ́ àwa náà máa ànábì òṣèlú lóòótọ́ àwa náà máa àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàbí ànábì òṣèlú lóòótọ́ àwa náà máa àmọ́ bídíà tó dáa ni gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹ̀sìn táwọn sàábì ànábì sí òpé ẹ̀sìn táwọn ànábì sí òpé ẹ̀sìn táwọn ẹ̀sìn tí wọ́n sì ń bí ọgọ́rùn mẹ́rin ọdún lẹ́yìn gbàtà ànábì lọ tán ẹ̀sìn tí òpé ni ó jẹ́ pé lẹ́yìn gbàtà lọ tán tán wá ń dáwọn àdáda lẹ́ẹ̀lẹ́ lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn tẹ̀ wá rí tó sọnù mẹ́sìn tí òpé tẹ̀sẹ̀ wá fi kù ìtumọ̀ rẹ̀ ni tí ẹ̀ bá ti wá ní òrí èyàn gbọ́dọ̀ wá jìnnà sí sáfìlà dáadáa lẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a bá ti bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ní ìsànàbí ṣe é bálàdàbí ò ṣe é ẹ̀sìn bá kò ṣe é lóòótọ́ ẹ̀sìn sí ni irú ẹni báwọn yẹ kí làákàyè yóò sọ fún un pé a kò jẹ́ wà ní ẹ̀sìn nítorí pé ẹ̀sìn Islam ti pé fàdúkà nàbí òtó lọ. nǹkan táwa ń pè ní àdádálẹ̀ yìí ó dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú débi pé àwọn ẹ̀kan míì wà ó lè jẹ́ bídíà káwọn èèyàn máa mọ̀ pé bídíà ni nǹkan míì wà kí ètò ẹ̀tún wá ṣe kò tún ní jẹ́ bídíà tẹ́lómìn ló tún wá ṣe kí ni tí ó tún wá kà sára bídíà túláàsì ni a gbọ́dọ̀ mọ báwo ni èèyàn ṣe máa mọ bídíà <clears throat> inú ọ̀nà tí èèyàn máa mọ bídíà òun náà ni kúlù ìbáàdàtìn gbogbo ìjọsìn tí èèyàn fi ń súnmọ́ Allah subhanahu wa ta'ala laysa laha mustanadun illa hadithun makdubun ala rasulillahi sallallahu alayhi wa sallam sáwárí pé ntí wọ́n gbára lé <clears throat> ààrẹ rí kankan fún ju hadith tó jẹ́ pé wọ́n parọ́ rẹ̀ má nàbí lọ. fahiya bid'atun mislu salati rọgáì irú eléyìí nísìnyí àdádálẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn àwọn náfìlẹ̀ yìí nísìnyí táwọn yẹn wọ́n dálẹ̀ nú àwọn nábìlà pọ̀ tó yẹ pé tábà lọ wádìí ẹ̀ á rí pé kò lẹ́yìn látọ̀ dàbí sallallahu alaihi wasallam á rí pé bóyá hadithu kan tó parọ́ rẹ̀ bá nẹ́mì ni àdúgbò tẹ̀ mọ́lẹ̀ rí ẹ̀sìn báwọn so eléyìí náà àdádálẹ̀ ni inú ẹ̀ náà ni nábìlà kan bẹ tó máa ń yàn ní jímọ̀ tó bá parí Ramadan so nábìlà yẹn gbajúmọ̀ dáadáa tí wọ́n máa ń yàn so eléyìí tẹ́ẹ̀bà rí ẹ mọ̀ nínú àwọn hadith rẹ pé kò tí ẹ ní ismail àti kó jẹ́ pé wọ́n parọ́ rẹ̀ má nàbí sallallahu alaihi wasallam tí ń bẹ ẹnu tí alákọ̀ọ́lẹ̀ bẹ. irú eléyìí náà nísìn irú eléyìí nísìn inú àwọn tá a mọ̀ sí mọ̀ pé ah, àdádálẹ̀ ni inú ọ̀nà tá a tún mọ̀ bí mọ̀ pé kì <clears throat> òun náà ni pé idha taraka ar-rasulu sallallahu alayhi wa sallam fi'la ibadatin min al-ibadat ma'a kawni mujibiha wa sababiha al-muqtadi laha qa'iman thabitan والمانع منتفيا فإن فعلها بدعة inú ẹ táàbì máa máa dábídé àmà òun náà ni pé kárí pé ànábì fi kinní kan tí ò ṣe é pé ìjọsìn ní kinní yẹn o ànábì wàá ṣe ó fi lẹ̀ káàsìrí pé ntí ó máa nàbì ṣe nǹkan yẹn ń ṣe lọ́jọ́ ayé ànábì sallallahu alaihi wasallam ntó lè kọ́ dé ànábì kánábì ó máa ṣe nǹkan ọ̀hún àrí pé kò sí láyé ànábì ẹ fàlàsì kìnìún lábẹ́ ntí ó máa nàbì ṣe nǹkan yẹn ṣẹlẹ̀ lójú ayé ànábì pé tó yẹ kánábì ò fi ṣe nǹkan ọ̀hún ànábì ò sì ṣe ntó wá lè hánà ànábì tó lè kọ́ dé ànábì pé ntí òjá ànábì ó ṣe é nì àárín nǹkan ọ̀hún kí akànṣà déédéé di fànàbí òsèlú fa inna fi'laha bid'a irú nǹkan báwọn kéèyàn wá sé àdádálẹ̀ ànábì fílẹ̀ kò sé àrí àrí pé nítorí lè má ànábì sé ọ̀sẹ̀ láyà ànábì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé àrí pé ànábì sallallahu alaihi wasallam kò sí tó kọ́ di láti má ṣe nǹkan àpèjúwe pọ̀ táwọn onímọ̀ máa mú wa fún wa táàbì dáàbò nínú àpèjúwe ẹ̀ òun náà ni àtàláfùdù bí níyàtí inda dukhuli fi sọ́lá òun náà ni ká fẹnu dàníyàn jáde nígbà tá a bá fẹ́ wọ̀ọ̀rù allahumma nawaitu salata subhi adaan iktidaan bil iman lillahi ta'ala ìgbọ́n náà ti máa ń dà ẹ̀hẹ́n so àwọn àníyàn yẹn tó jẹ́ pé àwọn ẹlòmíín tó wá kọ́ sínú tíra wọ́n kọ́ sínú tíra sínú ìwé wọ́n wà máa sàákà àti pétọ̀ tó bá fẹ́ mọ àníyàn bó ṣe ń kírun àníyàn àlùwàlá àníyàn kìnnìkan àníyàn kìnnìkan gbogbo àwọn ìwé àníyàn yìí anabi yóò ṣe kankan ní gbogbo yẹ kò sẹ anabi yóò kọ àtúnṣe àkọọlẹ fún wa ibi anabi wa nígbà bẹ wọ ọrùn ó wà tẹwọ rẹ ó wà sá ó wà dá àníyàn àníyàn ní ọkàn ní ma gbé àníyàn èèyàn ń bẹ ní ọkàn rẹ nígbà tó fi jáde kó lé o jáde kó o kan nígbà tó gbọ́dọ̀ pè rún o wá jáde kó o omi lọ́nà o ti dàníyàn ọkàn rẹ tó ń bọ́ àbọ̀ àníyàn tó ń kí ti wà lọ́kàn rẹ nítorí kàn fi wọnú náà ní kí ni at kò fi kò fi wọnú kéèyàn wá dé ní mọ́sálásí kéèyàn wá tẹ́wọ́ kéèyàn wá dàníyàn ẹlòmíì látara kó fẹ́ dàníyàn ó ti bí ó wọ mọ́sálásí tó yẹ kóun náà ṣe Allahu Akbar ó sì wọ̀rù kú ó wá fẹ́ dàníyàn bẹ́ẹ̀ àníyàn wá há àníyàn wá mọ́mọ́ irú wáyé dé ah, ah, mo ti há kiri ìlànàbà Allahumma ẹ̀ eh, Allahumma ah, ah orí kìíní báyìí ó ń sá lọ ìdí ni wọ́n ń dìjà jù sanjọ ń fa amúra wọn lọ́wọ́ pẹ̀lú àníyàn ìdàníyàn ìdàníyàn mọ́mọ́ bá gbé dìde lérí ìrùkú ẹ̀ ti àdéhùn ti dé bóyá kò wá ní láàrin àwọn dàní àgànà yóò kàn wọ́ bẹ́ẹ̀ náà lóòótọ́ yóò padà wá parí èsì pé ọlọ́run láàrin ẹ nítorí ẹ fi bẹ̀rẹ̀ ọlọ́run tó ti láàrin ẹ tẹ́lẹ̀ tí wọ́n sì tún wá ló ń dà ẹ ìbẹ̀rù ló àwọn parí ọ̀rọ̀ sí. so eléyìí wọn látọ̀dà nàbì sallallahu alaihi wa sallam ká níyàn nígbà a bá fẹ́ wọnú òun àdádálẹ̀ ni inú ẹ̀ òun náà ni al-adhanu li ghairi salawatil òun náà ni ká máa pèrun sí àwọn àrùn míì tá à ń kí tó yàtọ̀ sí àwọn ìrun wákàtí márààrún wa salatil jumu'ah wọ́n máa sọ pé salawatil khams àwọn àrùn wákàtí márààrún tá à ń kí jimá náà ti kó sínú ẹ̀ ní o pé salatul jumu'ah yọ tá a bá ti kí salatul à ní kí salatul zuhur márùn náà ni ó pè òṣìṣẹ́ ọ̀kan tá a kírun tí wàá jẹ wákàtí mẹ́rin márùn náà ni ó pè kò sí ní jẹ́ mẹ́fà ọ̀wọ̀rọ̀ kí salatul kìnìkan ní ìsìnkú wa ló fẹ́ gbalada púpọ̀ òbí sọ̀rọ̀ láti jùmọ̀ àtàn òbí wa lóko káyìlá a à ìdókò kílẹ̀ lẹ́yìn wọn. tó àníyàn ká tó wá pè run níbi àwọn ọ̀run míì lápèjúwe nìṣe ẹ wá fẹ́ kí sọ̀láàtù tàràwì àbẹ́yàn fẹ́ kí irun yídì lápèjúwe inú ọdún ẹ wá gbé spíkà ẹ wá pè irun tó eléyìí nìṣe àdádálẹ̀ irun nìṣe ṣé tí ò dá ni irun ni ẹ ṣẹbi irun tá à ń pè ṣẹbi ọkọ ọlọ́ọ̀nà là ń dákọ a sì fi ń pe àwọn èèyàn ni tòun tí kò ti jẹ́ bẹ́ẹ̀ tí bá nàbí sallallahu alaihi wasallam mọ̀ bẹ́ẹ̀ tó fi wá pàtì tí ó pèrún níbi eid tí ó sì pèrún níbi àwọn nábìlà míì sáà máa ń ṣe níbi kìyàmù lẹ́yìn níbi salatu ànábì ó pèrún pèrún ànábì yẹn tó dẹ̀ jẹ́ pé kò sí tó kọjá ànábì láti má pèrún àbí kí ló fi kọjá ànábì sẹ́rù ń bà ní so ajẹ́ pé ẹ̀rù gbọ́dọ̀ bá kìí sẹ́rù so ajẹ́ pé àìsẹ́ ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ pé kíni kò sínú ẹ̀sìn nù táwa wá lẹ́sọ wá ní a ah, òun fẹ́ gbalada tó pọ̀ òun mọ̀ pé òun níbi èrò níbi àwọn náfìlà ètí báwọn ẹ̀sìn irú eléyìí ní sàásọ̀ pé da àdádálẹ̀ ló dálẹ̀ sínú ẹ̀sìn nítorí pé kíni nítorí pé ànábì ò pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ̀sọ̀láàtì àkìbà sáàyì bẹ́yìn sọ́fà wà ní márùwà kéèyàn tó wá ní ah, lẹ́yìn pàtẹ́yìn bá sáfà bá àti márùwà tán téèyàn pọ̀ sọ̀tẹ̀ láàrin àsọ́fà wà ní márùwà nígbà téèyàn bá lọ sí hajj kéèyàn tó wá máa kéèyàn kó máa wá kí nábìlà kan ètò ìbára wọn nìyí lẹ́yìn ìgbà wọn ilé ìgbà àdáadáa lẹ̀ ẹ wàá wò ní ẹ wàá rí pé nǹkan pè ládàádáa lẹ̀ nǹkan yẹn gángan kìí ṣe nǹkan òun ló ní ibi tí problem ti máa ń kéèyàn ó gbé nǹkan síbi tí èsà yẹ amògbé nǹkan òun já lóòótọ́ àmọ́ta ló lè ṣe lásìkò àmọ́gbé kìíní òun ní ládá lóòótọ́ àmọ́gbé òun ló lóore jù lóòótọ́ àmọ́ta ló sọ pé àsìkò yìí o òun náà ló gbọdọ̀ ṣe yìí inú àwọn nǹkan tí máa ń ṣe tí máa ń ṣokùnfà àdádálẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú àwọn òfin táwọn fi máa dáhùn àdádálẹ̀ mọ̀ òun náà ni kúlù taqarrubin ilallahi ilallahi bi fi'li أو المعاملات من وجه لم يعتبره الشارع فهو بدعة gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan àládà kìí ṣe ìbádà àmọ́ pé àládà ni bá a ti máa ṣe nǹkan wa nù àbí al-mu'amala ìbájọṣepọ̀ àjọṣepọ̀ bá a ti máa ṣe láàrin ara wa ẹtì báwo ní sè so téèyàn wá fi ṣe kí ni téèyàn wá fi súnmọ́ Allah subhanahu wa ta'ala téèyàn lè fi ṣe ìbádà tó dẹ̀ jẹ́ pé ẹ̀sìn islam ò sí kí ni kò gbé wá fún wa pé ìbáadà ni so àfààní min wajihin lam ya'tabiru ash-shari' tí òfin asòfin Allah subhanahu wa ta'ala kò ká kí ni ẹ̀ sí pé inú nǹkan tí a máa fi súnmọ́ Allah subhanahu wa ta'ala ni yóò wá sọ di pé kí ni yìí o ìwọ fi ń súnmọ́ Allah subhanahu wa ta'ala ni afaani fahuwa bid'a eléyìí náà bid'a ni wò àdádálẹ̀ ni mithlu ittikhadhi lubdi suf ìbádàtàn wa tariqatan ila Allah gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa mú káwọ aṣọ aṣọ òwú aṣọ sóòfù lára rẹ̀ táwọn oníṣòwò sọ pé bí táwọn ti tẹ̀ wá nù pé àwọn tí máa wọ aṣọ bí aṣọ tó ní aṣọ òwú aṣọ òwú aṣọ aṣọ irun ẹran ewúrẹ́ tó máa nírun gan yẹn àwọn aṣọ tó wá ṣe látara bí àwọn òwú ara wọn pé wíwọ̀ àwọn mú ní ìjọsìn pé báwọn ṣe ń wọ òun nísìnyí ìbáàdà kan ni nítorí pé tẹ́ ẹ bá wọ aṣọ irú àwọn aṣọ sáńsọ yìí nísìnyí tẹ́ ẹ bá wọ aṣọ yẹn inú rẹ̀ smooth ara wọ tẹ́ àpé kò ní smooth yóò máa gún yàn láà wọn wá wọn ní àwọn tí ń láyé sánà ni àwọn fi ń súnmọ́ Allah subhanahu wa ta'ala ni àwọn fẹ́ àwòtẹ́ fẹ́ rántí ayé wọ́n wá ká fún pé kíni pé ìbáàdà ni so eléyìí rẹ̀ nísìnyí àdádálẹ̀ nínú ẹ̀sìn bídíà ni irú àpèjúwe eléyìí wàtàkọ́rùbù ìlàlá lè sọ́ọ̀mùtì dáì àti kéèyàn lè ń ṣe ìbádà pẹ̀lú pé kéèyàn dákẹ́ kó wá dákẹ́ kó má sọ̀rọ̀ sẹ́ni kankan ó sì ní òun fi ń jọ́sìn ni so eléyìí náà àdádálẹ̀ ni aw bilimtina ani ni kóbzi wàláhàmì wàṣúrùbìlìmá <laughs> àlìbáàrì àbáà níbi kéèyàn tún wá wò pé ìní jẹ búrẹ́dì mọ́ èdè bá wọn sí búrẹ́dì tí wàá jẹ oníṣìí ìbádà ní fi ṣe ẹran tí ò jẹ mọ́ kò ní jẹ ẹran mọ́ ìbádà ní mi ṣe kò sì ní mumi tútù ìbádà ní mi ṣe àwọn kan náà bẹ báwọn nìsín tó jẹ pé àwọn làwọn fi ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ìfẹ́ àwọn fi ń jọ́sìn ni ara ìtumọ̀ Allah subhanahu wa ta'ala ni irú ẹ̀ náà bẹ nínú àwọn oríṣiríṣi àwọn nákàlí ni wọ́n máa kọ́ra wọn pé ìjọ méje ò gbọdọ̀ jẹ nǹkan ẹlẹ́mìí yóò gbà ẹ̀fún ìjọ méje ilé amúnáwó làwọn ṣe o yóò wá gba ẹ̀fún ìjọ méje tó bá wá gbàwé fúnjọ́ méje gbogbo ọjọ́ méjèèje yìí tó bá fẹ́ sínú ó ti ní kíní kan tí ni ní yóò hàn kíní òní ó fi sínú sẹ́wárí gbogbo ọjọ́ méje tá à ń sọ yìí nìsín kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tó lẹ́mìí kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan tó lẹ́mìí kò gbọ́dọ̀ jẹ́ ẹran kò gbọ́dọ̀ jẹ́ ẹja kò gbọ́dọ̀ mú wàrà kò gbọ́dọ̀ jẹ́ wàrà kò gbọ́dọ̀ mú mílíkì nítorí ara nǹkan abẹ̀mí ló ti wá fúnjọ́ méje kò fẹnu kan tó bá ti jẹ́ nísìnyí báyìí nǹkan yẹn ti bàjẹ́ nù ẹ̀ẹ́dì pé lẹ́yìn náà nísìnyí ó mú ní ó mu ní ìbádà ni so eléyìí náà nìyí ó ti di àdádálẹ̀ nínú ẹ̀sìn àwọn bìlìkì yá mi fi ṣàmù sí wọ̀tẹ́rì kìlì stizilal àbíkẹ́yìn wa lẹ́yìn ó lọ lè dúó sínú oòrùn ó wá dúpa sínú oòrùn ni wo lọ o wa lóun fi ṣe kíni ó fi ni irú ile ìṣẹ̀lẹ̀ ayé anabi sallallahu wa sallam anabi inú àwọn sàbí ànábì ó wá lọ dúró ànábì wá ń ta lélẹ́yìí hùn wá ní à àbú ìsọ̀rọ̀ yìí ló kọ́ rẹ ipe ó dúró nóòrùn ó ń gbàwẹ̀ olóhùn ní kó nóòrùn olóhùn ní bọ́ sí ibòògì òun sì ní sọ̀rọ̀ sẹ́nì kankan ní ń ṣe ìbádà ni ẹ̀sìn báwọn ní ń gbàwẹ̀ ẹ́ olóhùn ní sọ̀rọ̀ sẹ́nì kankan ó sì dúró nóòrùn gbogbo eléyìí ní ẹni kó sì sọ̀rọ̀ kó a máa bá rẹ̀ tó sẹ́yìn pé àwẹ̀ ní ti ìbádà ni àní ọmọ gbàwẹ̀ má lọ ìbádà ni àmọ́ o nú <laughs> bá wọlé mọ́ fóòrùn ṣe kí mọ́ fóòrùn ṣe ìbádà kó o sì sọ̀rọ̀ àyè lè sọ̀rọ̀ bá wọlé èyàn ó sọ̀rọ̀ kan tí wọ́n á ní tó bá wà lérí irun dé àwọn ẹlòmíì ti àwọn àdádálẹ̀ mìíràn tí wọ́n nákàlẹ̀ àdádálẹ̀ tí ó fún ẹ máa bá sọ̀rọ̀ pẹ́yà pé ní hmm, hmm, hmm, ó kà máa sọ ẹ̀jẹ̀ bá nìyí kò ní sọ̀rọ̀ ìwúrẹ́ lẹ́yìn ní ti báyìí kò sí tó ní ọmọ sọ̀rọ̀ kọ́là kó máa ṣàdúrà nígbà tó jẹ́ pé ìrun gan bí bí ìrun ṣe tó nínú ìbádà yìí wọ́n yọ àwọn àyè kan lẹ̀ fún wa tó jẹ́ pé kíni tó jẹ́ pé a fi pe àkíyèsí ibi tó yẹ ká ti sọ̀rọ̀ bóyá ìmáàmù lápèjúwe nísìn ìmáàmù wa sá ti ṣe a sì subhanallah kọ́dà anábì ní àwọn obìnrin wọ́n ṣe àtẹ̀sífèk obìnrin ó pàtẹ́wọ́ ni tóbi bá ti bá ti gbọ́ àtẹ̀wọ́ látọ̀dọ̀ àwọn obìnrin ó pàkíyèsí ìmáàmù ni pé ah ìmáàmù ẹ ti sìn kàké àbẹ́tí ọ̀yẹ́kẹ́ ìjòkó ni ẹ wá dìde àbẹ́yẹ́kẹ́ ìdìde ni ẹ wá jòkó so àkíyèsí yẹn ọ̀nà tó máa ń gbà ṣe nínú ìrun kátó wá sọ nígbà tí yẹn wá sí lérí ìrun ó wà níbi ó wà níbi tó ti ló ń ṣàdúrà so ìyẹn ò ní kéèyàn mọ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin <clears throat> nínú àwọn ọ̀nà tí ẹ̀ máa fi ń gbà dá pé ah eléyìí ò bídí àní òun náà ni kullu taqarrubin ilallahi bi fi'li ma naha anhu òun náà ni gbogbo ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala gbogbo tá a bá fi súnmọ́ Allah subhanahu wa ta'ala látara pé à ń ṣe ntóní ká má ṣe ntóní á má ṣe ntópè ní haram fún àwa ń ṣe àwa là fi ṣe ìbádà gbogbo ẹ̀ lápapọ̀ pátápátá bídí àní afa wa ma kujuwe wa fún wa wọ́n ní mithlu taqarrubi ila Allahi ta'ala bil ghina gẹ́gẹ́ bí kéèyàn súnmọ́ kéèyàn máa léèyàn súnmọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú kéèyàn máa dáàrin kéèyàn máa kọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin nìsín gbogbo orin yẹn nínú Islam ẹ̀yìn gbogbo orin tí wọ́n ń kọ wá lùlù sí haram nínú ṣẹ̀ríà Islam wọ́n tún wá ń ta àwọn èèyàn láwùjọ wọ́n wá ní ìkànnì Islamic song <clears throat> àbí wọ́n ní Islamic song wọ́n làwọn kan ní hip hop wọ́n làwọn kan ní kínákúrúkọ rẹ̀ fuji àbí wọ́n làwọn kan ní reggae wọ́n làwọn kan ní àpàlà ẹ̀dí báyọ̀ lẹ́sìn wọ́n wá pín sí eríṣiríṣi gbogbo tó bá wù kẹ́ pín sí gbogbo ẹ̀yìn yẹn pátápátá àwọn ọmọ nínú sẹ̀ríà Islam kò lẹ́tọ̀ọ́ èyí gbọ́dọ̀ kọ́ kò sì gbọ́dọ̀ gbọ́ èyí gbọ́dọ̀ kọ́ kò sì gbọ́dọ̀ máa gbọ́ nítorí pé orin kíkọ tẹ́ rí wọn orin tẹ́ rí wọn Qur'anu Shaitan kùránì ti ṣètọ́ nínú ó fẹ́ fi rọ́pò alukùránì ti Allah subhanahu wa ta'ala tó yẹ kẹ́ máa gbọ́ òun náà wá dá kùránì ti ẹlẹ́ ó jẹ́ pé òun náà ní orin ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ yẹn nísìn tó bá fẹ́ ṣiṣẹ́ tó bá fẹ́ kára àwọn tètè yá tó bá ti gbé orin kan sí nísìn yóò máa à òun fi òun fi ń wé táìmù ni ó sì ṣe bẹ́ẹ̀ lómi ìdè ni pé ẹni tí ò mọ tán sọ ń bí orin ga ó sì fẹ́ràn orin kọ́dà ó lè ha sí rí ga kò sì má wàláì ẹ wo gbà kan bẹ tán gbórin burúkú kan dé báyìí àwọn orin tí èsè tí èsè tí èsè orin èdè wa àwọn ọmọ nàìjíríà ti yà wèrè sí orin àwílò wọn mọ wọn mọ wá kọ wọn mọ wá jó wọn ò sì mọ túmọ̀ rẹ̀ torí pé kèsè èdè wa kèsè ìgbóná fi ń kọ́ bá kìí ṣe yorùbá bá wọn wà á máa jó wọn máa wá dààmú ara wọn máa lálàsí ara wọn wọn wọlé akéde tirẹ̀ sílé wọn ṣe gbogbo ẹ̀ so ara ọ̀nà tí ṣètọ́n ara ara tàkúté tí ṣètọ́n tẹ̀ kalẹ̀ fáwọn èèyàn náà kó máa ṣe àwọn nǹkan tí ò dáa lọ́sọ̀ fún wa ara wọn máa yá gágá nígbà tó bá ti ń bọ̀ gbogbo orin tẹ̀yìn bá ti fi súnmọ́ Allah subhanahu wa ta'ala ẹ wá ní ẹ kọrin ẹ wá ń lùlù sí ẹ wá lè fi súnmọ́ Allah subhanahu wa ta'ala àdáadáa lẹ́yìn èmi ni ẹ kínákú kọ rẹ òbí rere èrè àsálàtù ayé lóyún ayé bímọ gbogbo eríṣiríṣi gbogbo ẹ kò sí níjà islamic sọnù ẹ wò ní ìsìnkú kí wọn sọ pé islamic alcohol tó rọrùn ká sọ bẹ́ẹ̀ ẹ àbí ká sọ pé islamic pork ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ká ní ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ti islam ṣé èlé pa méjì papọ̀ mọ́ra wọn láíláí a gbọ́dọ̀ máa fi ti islam bá ti pè ní haram ká tún wá fi islam ròyìn rẹ̀ à ń pe islam ní rọ́gàn nù sábàtì wa ní ọtí islam ọtí ẹ̀sìn ọtí tẹ́sì ni a máa mú yóò ṣètò wájú ọtí ẹ̀sìn orin tí ọ̀sìn ni a máa gbọ́ ọkọ ni a máa kọ bó ló ṣe wájú orin ẹ̀sìn gbogbo àwọn eléyìí gbogbo àwọn orin tí a bá ti ń pè lẹ́sìn òun náà ló pàtó jẹ́ pé àwọn orin àwọn tó ń pè tiwọn ní tẹ̀sìn wọn gbogbo òlò èyí náà ń lù kọ́lá àwọn bá máa wí láìláìlọ́lá kí kò bá àmàjẹ́ subhanallah náà wí kò bá àmàjẹ́ akọlọ́hún kó wá jẹ́ pé wọ́n wá ń lùlù wọ́n wá ń jó wọ́n wá ń mì sọ́tún wọ́n wá ń mì sósì gbogbo eléyìí náà bídíà ni tí wọ́n tún wá lágbára gan ju àwọn makẹjá sí lọ ẹ̀sìn báwọn tí wọ́n lágbára gan ju gbogbo àwọn ẹ̀mí làwọn olórí èbó tó rúbọ àwọn òfin tí wọ́n tẹ̀sí àwọn ti mọ̀ wá ara wọn tí wọ́n wọn ò lẹ́sìn tí wọ́n àwọn kan ṣe haram àwọn haram làwọn ṣe tí wọ́n àmọ́ àwọn tá a tún wá sọ tá tàbí àtọ́kọ́ àti tẹ́sì àwọn àlàfi súnmọ́ Allah subhanahu wa ta'ala tó eléyìí àdáadáa lẹ̀ ni inú àwọn ọ̀nà táwọn fi máa dáadáa lẹ̀ ni pé nǹkan tó bá jẹ́ haram nínú ẹ̀sìn ẹ àwọn ẹlòmíín bẹ nísìn ìran kaníná ìran kaná ni wọ́n ní àwọn sufi láwọn tí wọ́n máa mutí so àwọn nísìn báyìí ọtí wọ́n fi ń ṣe ìbádà ni wọ́n fi ń ṣe ìjọsìn wọ́n máa mutí wọ́n pè lóko míì tí èso wọ́n ti ọmọ wa sikini ọmọ wa rọ́pọ̀ bára wọn inú tí wọ́n fi inú tẹ́lómi máa fi ń tún ṣe ìbádà ẹ̀ òun náà ni pé kíni òun náà ni kí ìyàwó ẹ̀ ìyàwó tó tẹ̀sẹ̀ fẹ́ kó sì gbéyàwó ẹ̀ lọ lè bá ṣéwù rẹ̀ lé kó lóun fẹ́ kó bá òun fi àlùbáríkà sí la ẹ̀ ti bá òun nìyí so ìyàwó yàwó ìyàwó mùrídí kó wá ló fẹ́ gba àlùbáríkà lọ́dọ̀ ṣéwù so zina lélẹ́yìn náà so wọ́n wá sọ zina tó jẹ́ zina wọ́n wá rò pé látara bẹ̀ ló ṣe kíni ló ti wá àlùbáríkà eléyìí náà fídíà ni àdádálẹ̀ so àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí àwọn làwọn nǹkan tó jẹ́ pé yàní kọ̀wá ìdùn àmà àwọn òfin general òfin tó jẹ́ pé a fi máa mọ̀ pé a ti ní fídíà ni lẹ́nu wọn bá tá a sọ yìí nísìnyí yóò ti yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí pé tá a bá ń sọ pé kíní kan fídíà kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà kìí ṣe pé nǹkan yẹn gangan ni màá sábà ní problem èsì báwọn nísìnyí tá a bá sọ pé àwa kóra wájọ nísìnyí àwọn sọ pé la ilaha illallah wáwájọ́ wí ẹ̀tí wà ní lóhùn kankan náà àbí àtẹ̀tún lùlù sí àwọn ti la ilaha láti wí so eléyìí ní ìsìta bá sọ pé bídíà ni kò túmọ̀ pé la ilaha illallah gangan ni bídíà ẹ́ in tó jẹ́ bídíà náà ni pé kíkó jọpọ̀ tẹ́ kóra yín jọpọ̀ tẹ́ jọ ń wí lóhùn kan ni kíni òun la ilaha illallah fúnra rẹ̀ kò òun náà ló bá tó ìgbésí wọ̀gbọ́n tó bá kó fúnra rẹ ẹ́n àbí tó dáwà fúnra rẹ tó ń sọ pé la ilaha illallah la rẹ fúnra rẹ so eléyìí nìsín èyí ó máa gba lórí ẹ nítorí pé kí ni kò fi àdá lẹ̀ kùn. à nínú àwọn nǹkan téèyàn tó wá máa fi dá bídí kan bẹ tó pé téèyàn bá lọ gbọ́ àwọn nǹkan mẹ́fà yìí àwọn nǹkan mẹ́fà afẹ́ gbàbẹ̀ wọlé ni o níbo la fẹ́ gbàbẹ̀ wọlé sí afẹ́ gbàbẹ̀ wọlé sí bí ọ̀rọ̀ mòlídì nítorí pé a ti wà ní oṣù Rabiul Awwal tí wọ́n sì ti ń palẹ̀ mọ́ rẹ̀ báyìí yá wọ́n ti ń polówó ẹ̀ lédi rédíò ìjọba yìí ti wá ìjọba yìí ti wá ìjọba yìí ti wá wọ́n ti ń polówó ẹ̀ so ẹni tí òwà mà tẹ́lẹ̀ gbọ́dọ̀ mà so agbọ́tẹni tó mà pé àdádálẹ̀ ni tí ń ṣèfẹ́ nu so àwọn kan bẹ́ẹ̀ ní ìsìn wò tiẹ̀ mọ́ rárá táwọn mọ̀ pé àdádálẹ̀ ni àwọn rò pẹ́sìn so àwọn yìí gangan lọ̀rọ̀ yìí bá wí púpọ̀ àwọn gangan làwa la tágẹ́tì púpọ̀ lórí ọ̀rọ̀ yìí ìpè ẹni tí ó mọ̀ ó mọ̀ ìkíní yìí o bó ṣe rí inú ẹ̀sìn yìí o lẹ́yìn ìgbà tó bá mọ̀ tán tó bá wá rò pé mo mọ̀ mo kàn fẹ́ mọ̀ ṣé náà ni sọ àmọ̀ ìpè kíni ó ti gbálà yìí òun ìfẹ́ ẹnu ló kù báwọn. qala Sheikh Ibn Uthaymin rahimahullah àfáà wa Ibn Uthaymin rahimahullah wọ́n ní alìtìbáàú láàyè tàhákọ̀kú ìlà ìdàkánà lẹ́àmàlú mùwáfíkan lè ṣàrẹ̀í fi síta ti òmù wọ́n ní gbogbo sẹ́tẹ̀ yẹn máa ṣe láyé yìí títẹ̀lé ànábì sallallahu alaihi wasallam a lè sọ pé èèyàn ń tẹ̀lé sallallahu alaihi wasallam àyàfi tó bá jẹ́ pé iṣẹ́ tí irú báwọn bá láwọn ojú pọ̀nà kan ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ṣẹ̀ríà tàbá ti rí pé tàbá rí kó takò lọ́nà kan náà àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yìí á rí pé nǹkan yẹn kìí ṣe ni alákọ̀ọ́kọ́ òun náà ni asábàbí kí ni ni o afẹ́jọ́sí fún Allah subhanahu wa ni kí wàá rẹ̀ ó kí ni sábàbí ìbádà tá a fẹ́ ṣe yìí sheikh wa ni fàyídà tá a bàdà linsanu lillahi bí ìbádà ti makuruna ti bí sábàbí laysa shar'iyyan fàhíyà bid'ah téèyàn bá ṣe ìjọsìn kan tó jẹ́ pé ìjọsìn téèyàn ìjọsìn fún Allah subhanahu wa ta'ala yìí èèyàn kí lẹ́yìn ṣe tẹ́ẹ̀ fi ṣe báyìí à nǹkan nǹkan kan tó jẹ́ pé nǹkan yìí àwa wá díẹ̀ títí a rí pé kò sínú ṣẹ̀ríà kò sínú lànà Nabi sallallahu alaihi wasallam fahiya bid'atun mamdudatun ala sahibiha àdádálẹ̀ ni a sì dá padà fẹ́ni tó gbé wá ni bó ti gbé nǹkan rẹ̀ wá òun náà ni ó gbé lọ wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. sheikh wa ni ihya ilaylati sabi'i wal ishirina min rajab bitahajjud gẹ́gẹ́ bí àdádálẹ̀ tí wọ́n máa ń ṣe tí a bá dé ní oṣù rọ́jàb inú oṣù rọ́jà oṣù kejì osu rọ́jà oṣù keje kọ́hún oṣù keje nínú oṣù oṣù hijra wọn a máa ṣe kan níjọ́ tó bá di lóru twenty seven ọjọ́ kẹtàdínlógún náfìlà yìí wọ́n papọ̀ tí wọ́n máa ṣe wọ́n máa wá sọ pé òru ọjọ́ yìí òun náà ni laylatul isra wal mi'raj òru yìí ni òru tí wọ́n mú lọ sí láti masjidul haram ila masjidul aqsa david jerusalem láti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ti gbé lọ sí sámà wọ́n á máa sọ pé òru ọjọ́ òun ni so wọ́n á ní lóru ọjọ́ òun nísìn àwọn wá dá ìbádà kankalẹ̀ wọ́n máa wá jọ́sìn lásìkò tá à ń sọ yìí sheikh ní fa tahajjudu fi aslihi ìbádà ká ṣe tahajjud ká dìde ká yan lóru nípìnlẹ̀ rẹ̀ ìbádà ni séjọsìn ni àbíjọsìn kọ́ ìbádà ni lakin lamma qurina bi hadha sábàb kana bid'a àmọ́ngbà tá a ti lọ ọmọ Isra wal Mi'raj ó ti di bídíà báwọn ìkáwọnìyí buniya ala sábàbin lam yathbut shar'an nítorí pé a ti mọ tahajjud yẹn lórí kíni lórí sábàbí kan lórí okùnfà kan tó jẹ́ pé kíni kò fẹsẹ̀ múlẹ̀ nínú ṣẹ̀ríà Islam tẹ̀bí Isra wal Mi'raj tánàbí ṣe tẹ̀bá nàbí ló ṣe tó sì fún wa ní ìrò rẹ̀ sanabi wa ní tọ ọjọ́ tí mo ṣe Isra wal Miraj ẹ máa ṣe náfìlà lọ́jọ́ yìí àbáwọn sàbí wa ṣe nítorí pé a ti mú okùnfà tí ò yọ kí èsì ara rẹ̀ tá a ti mú wá ó tún mọ̀ pé kíni kíni yẹn ti ṣe kíni ó ti di bídíà alákọ̀ọ́kọ́ nù sábàbí okùnfà ẹlẹ́ẹ̀kejì alijins ìran kan tó bá ní àmọ́ fi jọ́sìn fún nǹkan jínsù ẹ̀yà náà ń pè bẹ́ẹ̀ alijins fàyídà tààbàdà linsanu lillahi bi ibadatin tí ọmọ nìyẹn bá jọ́sìn pé fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìjọ́sìn kan tó jẹ́ pé jíǹsù ha wàhíyá gairu makbula tó jẹ́ pé ìjọ́sìn tí ọmọ nìyẹn fi ń jọ́sìn yìí tó jẹ́ pé lam yushra' jíǹsù ha irú ìran tó fi ń jọ́sìn yìí ó Allah subhanahu wa ta'ala ò sí lófin fún wa ipe ká fi irú ìran nǹkan òun ká fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wàhíyá gairu makbula irú eléyìí nìsín ànígbà Allah subhanahu wa ta'ala ò nígbà lọ́wọ́ rẹ̀ lápèjúwe kàtẹ́dẹ̀ ẹ̀yà ti di fáwọn gẹ́gẹ́ bí kéèyàn paléyà pẹ̀lú ẹ̀sìn wà ní ẹ̀sìn lèmi fẹ́ fi paléyà ó lẹ́tọ̀ ẹ̀sìn èèyàn máa ń jẹ sínú ṣẹ̀dá ìsìláàmù ẹ̀sìn ẹ̀sìn kìí ṣe haram èèyàn máa jẹ ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam ó ṣe lẹ́tọ̀ níbẹ̀ hadith anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nínú máa jẹ́ nínú àwọn kíra mi ìpè sallallahu alaihi wasallam ó ṣe lẹ́tọ̀ fáwọn sàhábà bí kan ṣe kí ni pé kí wọ́n máa jẹ èèyàn so ẹ̀sìn lọ́dọ̀ tí wà ní ìsìnkàn ara rẹ̀ ni yóò tóbi ẹ̀rí gbogbo ẹ̀sìn níbi wà sí pàṣẹ pàṣẹ ara rẹ̀ ẹ̀ so ìmí tó bá kú ní ti báyìí yóò kúkú jífà ni wọ́n ti wá dáadáa dálẹ̀ kan wọ́n wà lọ sọ́ sódò wọ́n wà wọ́ lọ tó máa wọ́ lọ wọ́n ní ojú tán ti wọ́ ọ ẹ̀bù kínní kan bóyá wọ́n ní ẹ̀bù eyín sí ni àbẹ́sẹ̀ kínní kan ni wúru eléyìí náà wọ́n tún lọ àdáadáa lẹ̀ míì so ẹ̀sìn kéèyàn wá wò pé tọ̀ iléyà ti ń bọ̀ yìí o á ẹ̀sìn lèmi fẹ́ pa fẹ́ kí ó yàtọ̀ irú eléyìí ní ti sẹ́ pé kápá léyà ìbádà ni àbí ìbádà kọ́ ìbádà ni àmọ́ gbà tó ti wá lo ìran nǹkan tí wọ́n ní ká lò ká fi palẹ́ yàwùn ó wá chéjì ẹ̀ ó chéjì ìran tí wọ́n ní ká lò sí nǹkan míì ṣe pé nípìnlẹ̀ tó wáyé kó kàn pa ẹṣin jẹ ni kò sí nǹkan kan àmọ́ gbà tó ti wá pa ẹṣin tó lóun fi palẹ́ yàwùn nísìnyí ó ṣe kí ó ti di dídá ó ti di àdádálẹ̀ sòṣèkù ní látẹ̀kùnú ilẹ̀ annal àdọ́ọ̀hí torí pé ká pa so àwọn ẹran tá a máa jẹ tí Ànábì sallallahu tí Allah subhanahu wa ta'ala júwe fún wa ní alukur'an ẹran léyìn ògbọ́dọ̀ kọjá ní àwọn ẹran mẹ́ta nínú ẹran ìran alákọ̀ọ́kọ́ àwọn náà ní àlèébù àwọn rànkúmí a máa pa rànkúmí a máa fi paléyà tí yẹn bá lágbára lórí ẹ̀ wàlbákọ́r a máa pa bákọ́r kí náà pè ní bákọ́r màálù wàlgánam a sì máa pa àlgánam ìdá ń ní gánam ó kọ́ àgbò àti ewúrẹ́ ẹ̀ àti wúlẹ̀ àtòrúkọ bìláwù fáàrí bùsùrù gbogbo ẹ̀ báwọn ní sìn sínú. so àwọn ará mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni ṣẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ fún wa pé ká fi parí kéèyàn wá ṣéǹjì kan nínú àwọn ará mẹ́tẹ̀ẹ̀ta àwọn àbí ọ̀wá ni èmi ò ní èmi ò lágbára ẹran ìdíbà mi sìn àmì mi náà ó pa tòlótòló níbi ìparí yá so wọn náà wá ní sọ onígbà tó ń bá ń bá pẹ ẹran tán wọn bá darí ibi ìbínú sí ìwà parí ní wàá pa so eléyìí náà àdáadáa lẹ́nu wọn náà ibi sáwàdà káma wá fi nǹkan ẹ̀sìn sáwàdà pé èmi náà ní ti pa o ó ìgbà tó bá darí yídí kémi náà tó pa so eléyìí kò wọlé yá kò sí lára nǹkan tí ẹ máa fi palẹ̀ yá ó di mélòó ó di méjì sábàb okùnfà jíǹsù ìran nǹkan wọn ni a fi ṣe nǹkan ẹlẹ́ẹ̀kẹta alqadru alqadru òǹkà alqadru òǹdíwọ̀n yàní òǹdíwọ̀n tí wọ́n ní ká ṣe déédéé ìwọ̀nba nǹkan tó ní ká ṣe àtún máa dá bídí àmà wọlé látara rẹ̀ falaw arada al-insan an yazida salatan ala annaha farida aw rak'atan fi farida fa amaluhu dhalika bid'atun mardooda kéèyàn wá rò pé ní ìsìn pé tọ̀ lónìí lónìí tá a gbọ́ lóde ìmúra yìí dáadáa ìrun àyílà mi mo fẹ́ ṣe rákà méjìlá ẹ̀sìn bá rí ìrun àyílà mi lónìí nígbà táyé wá wà dáadáa fún mi àbálà sáàrì mi lónìí àbí àṣùbà mi lónìí ìfẹ́ kó jẹ́ méjì ìfẹ́ kí ládàá wọn kọ̀ dáadáa ó wá sọ di mẹ́rin so eléyìí òun nísìnyí àdádálẹ̀ nítorí pé èèyàn ti kíni èèyàn ti lékún òǹkà tí wọ́n fún wa àbí èèyàn rò pé ah Ramadan twenty nine àbí thirty ni máa ń jẹ́ àmọ́ gbà tí mo wá lágbára yìí Ramadan tèmi yàtọ̀ sí títún ṣàwálì o pé Ramadan tèmi o èmi ó gba Ramadan thirty five tí ó pé àbí mi gba Ramadan fifty àbí mi gba sixty eléyìí náà àdádálẹ̀ ni ẹ ti bá wọn nísìnyí nítorí pé òǹkà tí wọ́n fún wa òǹdíwọ̀n tí wọ́n fún wa á ti kíni yí òǹdíwọ̀n yẹn padà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alikẹ́ìfìyà bí wọ́n ṣe ní ká ṣe nǹkan yẹn alikẹ́ìfìyà ọ̀nà áò ní túmọ̀ alikẹ́ìfìyà ọ̀nà tí wọ́n gbà ká tán ní ká fi ṣe nǹkan o bídí àmọ́ wọlé látara bẹ̀ ká wá chéǹjì irú ọ̀nà tán ní ká gbà ká fi ṣe nǹkan eléyìí náà ọ̀nà tá dáadáa lè má gbà wọlé ni ṣẹ́kù wá ní fàlàwọ́ náà kásá ìsánú àṣàláta lámà sáhà sàlátù tẹ́yìn bá wá gbé ìhun síra wọn ẹ kéèyàn wá gbé òun síra wọn kí lè àmọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹ́n kí lè àmọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rùn àwọn fi tẹ̀gbé Allahu Akbar bẹ̀rẹ̀ ẹ̀rùn òun wá wọlé mọ́sáàsì nìsín ó wá sí Allahu Akbar bó ti wá sí Allahu Akbar wáyé dé ó kàn lọ ó kàn lọ ìfèrí kalẹ̀ ni ó wá kó ìfèrí kalẹ̀ ó wá dìde padà ẹ ti báwọn nìsín nígbà tó dìde báyìí ó wá kàfátíà ó wá lọ rùkú ó lọ rùkú ó bá tún dìde ó sì wá ka sí ẹ kó ṣe gbé wọnú ara wọn sòtẹ́ yẹn bá wá kí ìbọnú ara báwọn tábà wò ní ìsìn tábà tó papọ̀ á rí i pé ó padà pé ní táà máa ń ṣe àbí kò pé á rí i pé ó padà pé àmọ́ látara pé kí ni ọ̀nà tí wọ́n gbà pé ká fi ṣe ẹ̀sìn báwọn nìsín kéfíà yẹn tó ti yí òun ó ti sọ nǹkan yẹn di àdádálẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni azaman àsìkò tán ní ká ṣe nǹkan pé àsìkò báyìí òun náà ní ká fọlọ́wọ́dọ́ ha ìntánù fi rọ́jàb tábàwárí yẹn kan ní ìtọ́wá lóun fẹ́ paléya nínú oṣù rọ́jàb àbúrò fẹ́ paléya nínú oṣù muharram àwòsàn ọmọ ramadan fi shawal àbí kó ní oṣù àwẹ̀ ramadan tóun òun ó gbà nínú shawal àwọn akọ́fà bíi àròfà ti fi táàfì min dìlfàdà àbí ní ọjọ́ kẹsàn-án nínú oṣù dìlfàdà ẹ̀yìn tí o ti wọnú oṣù dìlẹ̀ ìjà ọjọ́ kẹsàn-án fún wa nígbà tó ń dúró lárafa tó ń ti hajj tóun nìyí lama sahha dhalika minhu li mukhalafatihi lish-shar'i fi zaman ìgbò eléyìí ní kìí kò lálàáfíà ó ti di àdáda alẹ́ nítorí pé kíni nítorí pé àsìkò tí wọ́n ní kó ṣe é ti kéńjì ẹ̀ nínú àwọn nǹkan tí bídíà máa ń gbà wọlé ni. ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni alimakan ààyè tí wọ́n ti ní ká ṣe nǹkan pé ààyè yìí ò òun ní ká ti ṣe ìbádà yìí káwá kéńjì ààyè yẹn káwá gbé sí ààyè míì gbogbo báyìí òun bá ṣe wò rí eléyìí inú àdáda lẹ̀ ni ṣẹ́gun ní falawo ìtàkàfà falawo ìtàkàfà ìsánú fi manzilihi la fi masjid aw waqafa yawma tasi min dhilhijja fi muzdalifa lama sahha dhalika minhu li mukhalafatihi li shar'i fi makan. so sheikh rahimahullah sheikh ibn taymiyyah rahimahullah wọ́n ní gẹ́gẹ́ bíi kéèyàn wá ṣe ìtìkáàfù nínú ara rẹ̀ kí á mo fẹ́ ṣe ìtìkáàfù ó wá dúró nínú ilé rẹ̀ ó wá lóun ṣe ìtìkáàfù àbí kéèyàn lọ lè dúró sí a lọ́jọ́ kẹsàn-án nínú oṣù Zulhijja níbo ló yẹ kó wà lọ́jọ́ kẹsàn-án ó yẹ kó wà ní Àràfá wọn á lọ lè dúró sí ẹni hajj so eléyìí kò lálàáfíà yàní yóò jẹ́ àdádálẹ̀ ni nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lónìí ẹ̀tìkáàfù tó wà ní ẹ̀sìn wá chéńjì ó kọ yàrá náà ni ó kan tí ó ti máa lóun wọ aluwa ẹlòmíì oṣù méjì ẹlòmíì oṣù mẹ́ta ẹ̀dìbà kọ́lá ẹlòmíì ó lè lóun jáde lọ́dún kan ẹ̀ lájúmọ́ ata wà lájàmá kò ní kí jimá kò sí ní kírun jàmá inú léwu náà ni ó wà àní mọ̀ ní sẹ́yìn bẹ́ẹ̀ ọkọ̀ bọ́kọ̀ àjẹ̀nú ní fà ní gbogbo ẹni yóò wá wà bẹ̀ fà á títí nígbà tí ó bẹ̀rẹ̀ fi wá jáde irun mu irun eré ó ti kún irun mu ó ti já papọ̀ mọ́tò ojú yóò ti já papọ̀ mọ́tò ìjàgbọ̀n ẹ̀ wá ní dáa màmá béèyàn ni bẹ́kùn ni àbí <laughs> ẹ ní mọ̀ ìdí máa ń ṣe bẹ̀ mọ́ ẹ̀dí máa nígbà tí wàá jáde àwọn yóò tún wá pàdé ẹ̀ yá ṣé òtún fẹ́ jáde o aláì àwọn wọ́n máa ń ṣe dáadáa pa àwọn yóò wá pàdé ẹ̀ pé ah, ọjọ́ tí ṣe wọ́n jáde àwọn yóò wá tájẹ̀tì àwọn yóò travel wá láti ìlú kan láti pé kó bá jáde sáwọn lọ́wọ́ káwọn ó ṣe kí ni káwọn ó bá fi lè rí àlùbáríkà bídíà tó ṣe wọn ẹ̀jìnbá wọn dídà ló ṣe bá àdádálẹ̀ tó wọnú owó alúwà tó yẹ kó wọ̀ tí o pé tó yẹ pé tíṣẹ̀ ìdá ìsáàmù wà ní ọ̀yẹ́ fún olè lè jáde mẹ́rin lásìkò wọn bá ti tó dẹ́ẹ̀rí tó jáde ẹ wà lọ lè lè jáde kó mẹ́ẹ̀ ẹ̀jìnbá wọn pé dìde owó ní tó ń ṣe o máa lọ jímà lọ wá fẹ́ ṣe ọ̀yẹ́ fún jáde kó bẹ́ẹ̀ ni kó máa lọ fiṣẹ́ so irú eléyìí ní ti ìyàwó rẹ̀ tó lẹ́tọ̀ọ́ ìyàwó lẹ́tọ̀ọ́ tó yẹ kó gbà lọ́wọ́ ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ nísìnyí láàrin gbogbo àwọn oṣù mẹ́rin lónìí wọ kí nígbà nísìnyí ìyàwó rẹ̀ kàn wá ní kò ní sájọṣepọ̀ láàrin wọn àti ìyàwó ẹ̀ so gbogbo orú àwọn eléyìí ní ti báyìí ọ̀nà míì náà ni tó tún jẹ́ pé kí ni a máa fi dá àdádálẹ̀ mà nínú ẹ̀sìn tába ti wá mọ gbogbo àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà ọjọ́ bíi anabi sallallahu alaihi wasallam tó ń ṣe yìí ọ̀nà wo ló gbà tó fi jáde dálẹ̀ á wàá padà wá wò pé àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tá a kà yìí inú ọ̀nà wo òun náà láti rí ìtakò tó fi wá di àdádálẹ̀ àmọ́ síwájú ká tó wọnú pé kí ni ìdájọ́ maulid gangan adìẹ fẹ́ mọ̀ ìyàwó nábì ànábì gan sallallahu alaihi wasallam káti ẹ̀ nítorí pé àwọn àrífẹ́ àwọn èèyàn wọn a máa ń ṣe ayẹyẹ ọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ kejìlá ní oṣù tá a wà yìí àwọn tí wọ́n dá alẹ̀ gangan ọjọ́ tí wọ́n gbé sínú ọjọ́ kejìlá tábà ti dá tábà ti ṣe lọ́jọ́ kejìlá báyìí ó tún di ọjọ́ kejìlá lọ́dún tí ń bọ̀ ara burú ti bẹ́ẹ̀ àdáda lẹ́nu àmọ́ lónìí nísìnyí ọjọ́ bí anabi àṣewọ̀ ramadan ni láti bí oṣù kẹsàn tó bá ti bẹ̀rẹ̀ wọ́n wàá ṣe oṣù kẹsàn-án ramadan àwẹ̀ ni ó là wọ́n jà ọ̀dà àwẹ̀ kọ̀ la gan ẹlòmí òbí wíkẹ́ǹd tó bá kàkọ́ tó ká àwẹ̀ yóò ti mólídì tiẹ̀ ànábì wo ni ànábì mélòó lẹ́wà ń sọjọ́ bí ẹ tẹ́ wá ṣe tán báwọn àbí wọ́n bí ànábì díẹ̀ díẹ̀ ni tẹ̀lé kan náà wọ́n bí sáà mọ̀ pé ọjọ́ báyìí náà bí ẹ̀dẹ̀ báwọn ní sùn kéde pé wọ́n á gbà tán ó fi bí ànábì o wọ́n kọ́kọ́ bí apá kọ́kọ́ jáde nígbà tí wọ́n á tún di bí ìjọba yìí eh, àfi wọ́n á mú káàfi wọ́n á mú díẹ̀ díẹ̀ báwọn ànábì kan bí lọ́jọ́ kan ọjọ́ àmọ́jọ́ kan bí ànábì sallallahu alaihi wasallam àbí ẹ ó ní ọjọ́ tán bí ànábì àmọ́ tó pé ìyapa inú wà lórí ọjọ́ tán bí ànábì ó náà ní tá a sọ fúnra bí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìsín wọn a máa sọjọ́ bí ànábì lọ́jọ́ kèló lọ́jọ́ kejìlá nínú rọ̀bí awwal ojú ọjọ́ kẹta tá a wà lónìí so ìgbà tán bí ànábì sallallahu alaihi wasallam tá a bá sì wádìí dáadáa nípa ìgbà wọn bí ànábì àwọn olùkọ̀tàn wọ́n sọ̀rọ̀ nípa ọdún tán bí anabi sallallahu alayhi wa sallam wọ́n sì sọ̀rọ̀ nípa oṣù tán bí anabi sallallahu alayhi wa sallam àtọ́jọ́ ẹ̀rí nípa ọdún tán bí anabi ìyapa ẹnu pọ̀ lórí ọdún tán bí anabi sallallahu alayhi wa sallam a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ pé wọ́n bí anabi lọ́dún erin wọ́n bí anabi ní ọdún erin amulfil ọdún wo náà ń pè ní ọdún erin òun náà ní ọdún tí arákùnrin kan tó wọ́n pè ní abúrọ̀há al arákùnrin tó wọ́n pè ní al yìí òun ni ọba wọn nílùú yámà nígbà wọn òun náà ní ọjà kan tí wọ́n máa ń ná bẹ́ẹ̀ táwọn èrò máa pé ó wá di pé Kaaba lọ́dọọdún làwọn èèyàn máa ń lọ lè ṣe òòṣà ní Kaaba wọn àwọn èrò pọ̀ ń bẹ́ẹ̀ na já wọ́n ṣe gbẹ ó wá wò pé ah tóun bá wó Kaaba yìí nìsín yóò jẹ́ kí èrò kí èrò máa pọ̀ níbi ìtàn àwọn náà ju Kaaba lọ. ayé eléyìí ṣẹlẹ̀ lásìkò ayé bàbá bàbá anabi Abdul Muttalib Abraha yìí wá wá láti ìlú Yaman ó wá kó àwọn ọmọ ogun wá pé òun ò wó Kaaba kọ́dà náà àwọn ọmọ ogun tó kó wá àwọn tí wọ́n gun erin wọ́n bẹ́ẹ̀ wọn tó kí wọ́n gun erin wọ́n wá dé láti wá wó Kaaba Kaaba lọ́wọ́ ní Suratul Fil ní Al-Qur'an ẹ̀jẹ̀ bá rí so ọ̀pọ̀lọpọ̀ yẹn nísìn alamtara keifa ẹ̀ sáfà ké kán ké sí ẹ̀yìn ọwọ́ kán gbọ́wọ́lẹ̀ mẹ́ta òun ni wọ́n ma nípa ìtumọ̀ alámútàlà kẹfà kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi alámútàlà kẹfà so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà nígbà tí arákùnrin yìí wá dé làwọn ẹni tí ń bójú tó ń gbà wọn Abdul ó wá sọ fún wọn pé tọ́ ẹ sáà jẹ́ kí mi ó kó ràǹkúmì mi lẹ̀ ẹ jẹ́ kí mi ó kó àwọn mi má kọlù wọn ó ní èmi kí mo ní kàábà ẹni tó ní kàábà lẹ́ni tó ní títì ń sọ kàábà ní ẹni tó ṣe kí ni ó lọ́ba tó ní títì ń sọ wa ana rabbul ibil èmi mo ní àwọn ràkúnmí eléyìí jẹ́mi kó ràkúnmí tèmi ọwọ́ akó ràkúnmí rẹ̀ ńlẹ̀ tọ ẹ̀yin nù kàábà nù bí Allah subhanahu wa ta'ala ti sọ àwọn àtúnyẹ́kọ́kọ́ rẹ̀ ẹyẹ àwọn wàhálà alayhim tayran ababil àwọn ẹyẹ oníranran lóríjọ níjọ Allah subhanahu wa ta'ala wà bẹ̀ sọ wọn kalẹ̀ tó yẹ pé tarmihim bi hijaratin min sijil àwọn ẹyẹ yìí wọ́n wá ń ju àwọn àwọn àtàwọn ọmọ ogun rẹ̀ àtẹnitẹni rẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí jù wọ́n lóko wọ́n ń jù wọ́n lóko láwọn òkú tó yẹ pé kí ni min sijil látara ẹ̀yàní tá a bá wá sá sá ẹrọ̀pọ̀ ó wá gbẹ ó wá lé òun náà ní òkú tí wọ́n ń jù wọ́n ẹ̀ Allah subhanahu wa ta'ala káwọn ẹyẹ wọn máa jù wọn wọn sì ń jóná wọn wá dà gẹ́gẹ́ bí kíni kókó tí èṣù bá jẹ kù tí tí bá wọnú kó èso bá jẹ ẹ̀rí pé màlúù ní jẹ kalẹ̀ yẹn ẹ̀rí ẹ̀ máa rí kúkúkú báyìí bí kíni ẹ̀ ti jó wọn nánu tó ọdún yìí òun náà ni wọ́n wá sọ pé ọdún tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam tí wọn ò dá déètì mà òun náà ló fà tó yẹ pé láwùjọ wa náà lónìí inú táwa náà wọn fi sókà á sọ pé láyé ọba báyìí ẹ láyé láyé ọba mọ́mọ́ òun náà ni wọ́n bí bàbá rẹ̀ ó mọ̀ yóò sọ fún kí á ìmọ̀dédé kíní àmọ́ nígbà ayé ọba mọ́mọ́ ni mo bí ọ so òun ni wàá lọ lè wá káàkiri pé tọ àgbàwo lọ́ba mọ́mọ́ yóò fi wá déètì déètì rẹ̀ á nígbà ogun abẹ́lé òun nìkan báyìí báyìí ṣẹlẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n á máa fi ṣe kíni á máa fi de nǹkan so irú ẹ̀ náà ni amul fiil tó yẹ pé òun náà ni wọ́n ti kí ni òun náà ni wọ́n bí anabi sallallahu alayhi wa sallam a máa nínú àwọn olùkọ́tàn tí wọ́n sọ pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam wọ́n bí anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà títẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ tán bí hamsina yawman àwọn míì ní fifty days after ìgbà títẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ tán òun náà bí anabi sallallahu alayhi wa sallam wàkìlá bí hamsin wa hamsin kọ́lá àtúnwá àwọn ẹlòmíì tí wọ́n ní lẹ́yìn fifty five days ni wàkìlà bíi ṣahar aláwọn olùkọ́tà míì wọ́n ní lẹ́yìn oṣù kan ni wàkìlà bíi arba'ina yawman adúlá àwọn olùkọ́tà míì táwọn sọ pé lẹ́yìn ogójì ọjọ́ tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ òun náà nàbí anabi sallallahu alayhi wa sallam wàkìlà ba'da lifil bi ashri sinin kọ́dà tó rí ìtàn míì gan tó sọ fún wa pé lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá tí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ òun náà nàbí anabi sallallahu alayhi wa sallam wàkìlà kọ́bìlà fíl lè kàn fi aṣọ àṣàna ọ̀là aláwọ̀ ẹlòmíì tán lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún kí tẹ̀lẹ̀ wọn tó tẹ̀lẹ̀ òun náà nàbí anabi sallallahu alayhi wa sallam wàkìlà gẹ́yìrùhù wọ́n tún sọ àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí òwúrọ̀ àwọn eléyìí tába wò ní sìn á rí i pé lórí ọdún nàbí anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn olùkọ̀tàn gan á rí i pé yàpẹ̀ níwà ń bẹ̀ kásì ìyapa ẹnu wà nípa oṣù tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam a rí àkọọ́lẹ̀ tó sọ fún wa pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam fi shahri sọfà àkọọ́lẹ̀ mi ni wọ́n bí anabi ní oṣù sọfàr oṣù sọfàr yìí nìsín oṣù tá a lò kọjá ní oṣù hijira oṣù ẹlẹ́ẹ̀kejì a rí àkọọ́lẹ̀ mi tó nígbà tán bí anabi sallallahu alayhi wa sallam nù wàkílà fi rabi'il akhir a rí àkọọ́lẹ̀ mi tó jẹ́ kó yé wa pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ní rabiul akhir oṣù tí ń bọ̀ kéésì oṣù eléyìí tá a wà bẹ́ẹ̀ oṣù tí ń bọ̀ nínú oṣù ìjìrá àrí àkọọ́lẹ̀ míì tó nígbà wọn bí anabi sallallahu alayhi wa sallam wa fi rajab kọ́dà àrí àkọọ́lẹ̀ míì tó nínú rajab nàbí anabi wa fi ramadan àkọọ́lẹ̀ míì wà tó sọ pé inú ramadan

èyí tó rìnlẹ̀ ni pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ní yawmul ithnain kò sí yàpẹ̀ ẹnu bẹ́ẹ̀ nítorí pé anabi ló sọ fún wa ní òjò sí yàpẹ̀ ẹnu bẹ́ẹ̀ anabi ni wọ́n bí ní yawmul ithnain ní ọjọ́ monday òun tó bí anabi sallallahu alayhi so kò sí yàpẹ̀ lérí eléyìí a tún wá rí àwọn kan tí wọ́n sọ wípé inú àwọn ọmọ ọgbọ́n bí ànábì sallallahu alaihi wasallam yìí tí wọ́n ní wọ́n ní bí Rabiul Awwal àwọn kan ní Rabiul Awwal sáà nídé àmọ́ wò mọ́jọ́ ti ń ṣe ń bẹ̀ eléyìí ń jẹ́ àkọ́kọ́ nípa ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Rabiul Awwal wa qila lilaylatayn madata min Rabiul Awwal àwọn míì sọ pé ọjọ́ kejì nínú oṣù kínní nínú oṣù Rabiul Awwal ìdí wípé òun ni wọ́n bí anabi sallallahu alayhi wa sallam wàkìlá ní sàmáàní làyáàlì màbọ́ ìnàmín adúlá àwọn míì tí wọ́n sọ wípé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ kẹjọ nínú oṣù Rabiul Awwal wàkìlá ní tis'in falawna min àtìlá àwọn sani ọjọ́ kẹsàn-án nabi anabi sallallahu alayhi wa sallam wàkìlá ní ashri màbọ́ àrí ìtàmí ti ń sọ fún wa pé ọjọ́ kẹwàá nínú oṣù rọ́bíù awá nàbí ànàbí wàkílà lísìnàtẹ̀ àṣàrọ̀ madot minihu kọ́dà àtúrí àwọn míì tí wọ́n sọ fún agbékíni ipe wọ́n bí ànàbí sallallahu alaihi wasallam lọ́jọ́ kejìlá ní oṣù táwa yìí wàkílà lísìnàtẹ̀ àṣàrọ̀ kọ́dà àrà àwọn míì tán sọ pé ọjọ́ kẹtàdínlógún nàbí ànàbí sallallahu alaihi wasallam ní oṣù táwa yìí wàkílà lísìnàtẹ̀ àṣàrọ̀ tàmọ̀dọ́ ìnàmínihù wọ́n yà rí àwọn tí wọ́n sọ pé kí ni tí wọ́n ní ọjọ́ kejìdínlógún ònàbí ànábì sallallahu alaihi wasallam wa qila li thamanin baqayna minhu a sì rí àwọn tí wọ́n ní ọjọ́ kejìdínlógún ọjọ́ kejìdínlógún so gbogbo eléyìí nísìnyí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tó jẹ́ pé kò sí ọjọ́ kan tí ìfẹnukò wà lọ́dọ̀ àwọn oníṣà lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ní ọdún ni àbóṣù ni àbí ní

يدل على عدم وجود دليل صريح صريح في هذه المسألة ó túmọ̀ pé kí ni kò sí ẹ̀rí kankan tó lálàáfíà tó ṣe kí ni ẹ̀rí tó clear tó fẹsẹ̀ nílẹ̀ ààrí ní kọjọ́ tó bí ànábì sallallahu alaihi wasallam bi haythu yattafiquna ala yawmin muhaddad lọ́nà tó jẹ́ pé yóò wá mú wọn kan fẹnu kò lórí ọjọ́ kan ṣoṣo tá a bá rí sí ìyàpọ̀ ẹnu pọ̀ gan-an tó báyìí nísìnyí àfáà ní àkọ́kọ́ tí túmọ̀ fún wa ni pé kò sí ẹ̀rí kan sọ̀hí tó lálàáfíà sọ̀rí tó tún wá là nǹkan ọmọlẹ̀ ìpẹ́ ah, ọdún báyìí nábí ànábì oṣù báyìí nábí ànábì ọjọ́ báyìí nábí ànábì so ààrí ẹ̀rí hùn ẹ̀rí kan tá a rí òun náà ni pé wọ́n bí ànábì lọ́jọ́ Monday Monday ń wá bọ́ síjọ́ alákọ̀ọ́kọ́ ni ọbọ̀ síjọ́ ẹlẹ́ẹ̀kejì ni ọbọ̀ síjọ́ ẹlẹ́ẹ̀kẹta ni àbọ́jọ́ wo ló bọ́ sí ààrí ẹ̀rí rẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tá a tún gbọ́yé nínú ìyapa tó wà nípa ìgbà tán bí ànábì yìí òun náà ni pé lam yathbut nafsun fi tahdidi tarikhi maulidihi sallallahu alayhi wa sallam a tún gbọ́ yé bẹ̀ pé kò sí nafsu kan tó fẹsẹ̀ nílẹ̀ láti fi ṣe kí ni láti ṣe déédéé àsìkò ọdún tán bí anabi sallallahu alayhi wa sallam kò sẹ́ẹ̀rì fún un ẹlẹ́ẹ̀kẹta nu táà tún mú bẹ́ẹ̀ anna sahabata radiyallahu anhum a rí mú bẹ́ẹ̀ pé àwọn sàábé yọ́nà Allah subhanahu wa ta'ala kó máa wọn a rí pé lam yas'alu nabiyya sallallahu alayhi wa sallam àwọn sàábẹ̀ ò béèrè lọ́wọ́ ànábì rí inú tá a tún gbọ́yé nu pé àwọn sàábẹ̀ ò béèrè lọ́wọ́ ànábì jọ kan rí nípa pé ah, ànábì dákun inú ọdún wo náà ọ ànábì inú oṣù wo náà ọ ànábì déètì kí ni déètì tí wọ́n bí ọ àwọn sàábẹ̀ ò fi ànábì yìí sallallahu alayhi wa sallam mimma yadullu ala anna ma'rifata tarikh mawlidi sallallahu alayhi wa sallam lam yakun ya'ni lahum shay'an kabira eléyìí yóò máa túmọ̀ fún wa pé ká mọ̀ nípa ọdún kan bí ànábì ká mọ̀ oṣù rẹ̀ ká mọ̀ ọjọ́ rẹ̀ kò ní ìtumọ̀ kankan tó ṣe pàtàkì sáwọn sàábé nínú ẹ̀sìn òun náà ni òjò lè bí ànábì kò ní ìtumọ̀ kankan nínú ẹ̀sìn kò ní ìkankan tá a fẹ́ fi ṣe nínú ẹ̀sìn ni òjò ànábì sallallahu alaihi wasallam ló sàlàyé rẹ̀ fún ni òjò káwọn sàábé náà béèrè tó bá wà lára ẹ̀sìn ni ìgbé a àfẹ́ mọ ọjọ́ mọ́tò ànábì báyìí tí ò gẹ́gẹ́ bá a ṣe mọ ọjọ́ tá ànábì kú tí ò sí àpẹnu bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ọ́ tó ẹ kó bá wà nínú ẹ̀sìn náà ni ànábì ò bá sọ fún wọn pé ọjọ́ báyìí náà bí mi oṣù báyìí ni déètì báyìí ni àwọn sàábì ò bá sì béèrè tó ẹ kó bá fura mọ̀ pé ó ní kankan ṣe ó rọ̀ mọ́ kinní kan nínú ẹ̀sìn ni ẹlẹ́ẹ̀kẹ́rin inú tá a tún gbọ́yé nínú ìyapa tó wà níbi bíbí ànábì sallallahu alaihi níta tó gbọ́yé bẹ̀ ni pé káka ẹjọ́ tó bí ànábì yìí o kò sí nínú inú òfin ẹ̀sìn níta tó gbọ́yé bẹ̀ nù kò sí nínú òfin ẹ̀sìn. èdè làwùkánì kàdáàríkà làdúkìrọ̀ tàríkù fama min amri fi khairun illa wadallana alayhi tó báyìí kó bá wà nú ẹ̀sìn ni wọn ò bá sọ fún wa wọn ò bá sọ àsìkò táwọn máa ṣe fún wa nígbà tó dún ilé yá ń bẹ nú ẹ̀sìn nìsín èmi máa sọ àsìkò táwọn máa ṣe fún wa wàhálà láti máa nígbà tó dún àwẹ̀ ń bẹ ní ẹ̀sìn nìsí tí bá sàtìkọ̀ táàmù sí fún wa náà láti mọ̀ àtìmọ̀ táàmù sí inú ẹ̀ so àmọ́ látara pé àmọ́ ọdún tán bí ànábì ìyapẹ́ níwà lórí ọdún tí wọ́n bí ìyapẹ́ níwà lórí oṣù tí wọ́n bí ìyapẹ́ níwà lórí ọjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam déètì là ń sọ o kìí ṣe pé bóyá bíi monday tuesday wednesday o monday nàbí ànábì àmọ́ ọjọ́ ọjọ́ kèèló jẹ́ nínú oṣù nàbí ànábì ìyapẹ́ níwà ń bẹ so in tó ti mú ìyapẹ́ níwà ń bẹ tí ò sí fẹnu kòun ó tún máa pé kí ni kò sínú ẹ̀sìn ká máa wá sọjọ́ bí ànábì nítorí pé kí ni tó bá yẹ pé bẹ́ẹ̀lẹ̀ ká máa sọjọ́ bí ànábì ni wọn ò bá sọ fún wa pé déètì báyìí nábì ànábì déètì báyìí lẹ́mọ̀ sọjọ́ bí ànábì ìtẹ́sì máa ṣe níbi ọjọ́ bí ànábì. so eléyìí àwọn nǹkan tá a rí mú tá a rí gbọ́yé nínú ẹ̀ nù. nípa ọjọ́ táwọn bí ànábì sallallahu alaihi wasallam yìí tá a bá tún lọ lè wò dáadáa á rí pé ìtọ́ka ti ń tọ́ka fún wa òun náà ni pé innahu yadullu ala anna al-muslima laysa matluban minhu al-ihtimamu laysa matluban minhu al-ihtimamu bi tarikh al-mawlid a mọ̀ yìí pé mùsùlùmí ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo tó nìkan ṣe nú ẹ̀sìn àwọn òní islam òní kó sàkólé kan ọdún tán bí ànábì oṣù tán bí ànábì ọjọ́ tán bí ànábì kò sí nínú tán wọ́n ní kò sínú tí wọ́n pa wá láti ẹnu ẹ̀sìn pé ká máa wá káàkiri wálẹ̀lì ìná ìyàtú bí dọ́pìtì ha wọn ò sì ní ká ṣe kí ni káwá ṣègbìyànjú káwá ṣàkólé kan bá ti wá mọ ọjọ́ yẹn bá ti mọ̀ dédé ọjọ́ yẹn ìnámọ̀lì wájibu àlẹ́ yìí ẹnumọ̀ tó sọ̀rọ̀ yẹn lórí wa gẹ́gẹ́ bí mùmíní àyẹ̀zùrọ̀ kayfa huwa fi hubbihi li rasulillahi sallallahu alayhi wa sallam ẹni tó sọ̀rọ̀ lórí rẹ̀ náà ni pé kó máa wúra rẹ̀ yẹra rẹ̀ bóòlù ìwọ àti ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam kẹ́kẹ́ ara rẹ nípa ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam tó bá wá wo ìfẹ́ ànábì wóra rẹ wà mutaba'atihi fi shari'atihi wóra rẹ pé báwo ló ṣe ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam fi ṣẹ̀rí àrẹ nítorí wọn máa ń ṣẹ́ẹ̀kì nu nítorí wọn ní ká mójútó nù tó bá yẹra rẹ wò yẹra rẹ wò pé tọ́ títẹ̀lé ànábì ọ̀nà wo ní gbà tẹ̀lé ìfẹ́ ànábì gan lọ́kàn mi ná bóòlù ṣe lẹ́rù wo ní fẹ́ ànábì wà lọ́kàn mi ẹlòmíì lẹ́wù tí ìfẹ́ ànábì wà lọ́kàn rẹ̀ lẹ́wù sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ìfẹ́ ànábì wà lọ́kàn rẹ̀ ẹ̀dí báwọn nìtì ìfẹ́ ànábì ń bẹ lábẹ́ sàlẹ̀ sàlẹ̀ ni ìfẹ́ ànábì ẹ̀dí báwọn nìtì lọ́dọ̀ ẹlòmíì nìtì ó jọ ti lọ ó fẹ́ràn ọtí ju ànábì lọ nǹkan tó jẹ́ haram nípa tó ìgbé kò yẹ ká fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn rẹ̀ ju ànábì lọ lọ́dọ̀ ẹlòmíì ìfẹ́ ànábì lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ràn ànábì ju ara rẹ̀ lọ ó ju ànábì lọ ẹlòmíì fẹ́ràn ànábì ju àwọn òbí rẹ̀ lọ ó fẹ́ràn òbí rẹ̀ ju ànábì lọ kọ́dà ẹlòmíì fẹ́ràn ọmọ tó bínú ju ànábì lọ so irú eléyìí ẹni tí ìfẹ́ rẹ̀ bá ìfẹ́ ànábì bá rí bẹ̀ lọ́kàn rẹ̀ kò tí ì débi tí ń lọ ìfẹ́ ànábì gbọ́dọ̀ ju gbogbo nǹkan lọ lọ́kàn yẹn ànábì sallallahu alaihi wasallam ànábì ní la yu'minu ahadukum ànábì ní ẹnikẹ́ni nínú yín ìgbàgbọ́ rẹ̀ ò pé ìmánì rẹ̀ ò tí ì pé ata akuna ahabba min wàlídìhì wà wàládìhì wà nàásì àjùmáyé títí tí ó fi jẹ́ pé èmi ló nífẹ̀ẹ́ sí ju òbí rẹ̀ tó bí lọ ó gbọ́dọ̀ fẹ́ ànábì ju òbí rẹ̀ lọ wà wàládìhì ó gbọ́dọ̀ fẹ́ ànábì ju ọmọ tó bí tó bínú lọ wà nàásì àjùmáyé àti gbogbo èèyàn pátápátá ti bẹ ẹ gbọ́dọ̀ fẹ́ ànábì jù lọ nínú ẹ̀sìn ló wà eléyìí ló yẹ kí gbogbo múra sí káàdì ọkàn wa wò pé ìfẹ́ ànábì lẹ́wọ̀ ló wà ẹlòmíì fẹ́ràn ànábì ó fẹ́ràn bàbá rẹ̀ ju ànábì lọ òun ni òjò ṣe súnà nẹ́bì súnà nẹ́bì tó ní òfin gbà lẹ́lẹ̀ mọ́fọ́ ọ̀kan fílẹ̀ bá irun mú lórí kó máa ṣe kíni òní kó kó máa rẹ̀ lẹ̀ àmọ́ òfin gbà lẹ́lẹ̀ àmọ́ nítorí pé àbá rẹ̀ ní á fi irun gbà lẹ́sẹ̀ rí iye mi ò fẹ́ràn rẹ̀ ìfẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ lọ́lẹ̀ fa á dáàdi ò láìkẹ̀ bẹ́ẹ̀ yóò sì lọ́lẹ̀ fa ànábì sì láìkẹ̀ ànábì ní kó fílẹ̀ bẹ́ẹ̀ ó pa ọ́ látẹ̀ ìwọ wá ṣe kíni wá ní nítorí pé ẹ bàbá mi ò bínú bàbá mi ò láìkó máa rí báwọn ìṣiṣẹ́ ìṣiṣẹ́ ẹ eh? àmọ́ ọbẹ̀ rí fi kojú sallallahu alayhi wa sallam so eléyìí inú ara kata amabi a máa fi ṣe tẹ́ẹ̀tì dé ànábì nù jọ́tà ànábì bá ti lé o ṣe nǹkan báyìí tó wá rẹ́ o má ṣe é ní pé ti ló padà wá tẹ́tà wò a jẹ́ pé ìfẹ́ ò tó nǹkan lọ́kàn rẹ̀ ni ànábì ní ìlà àǹtọ́ fi anábì ní ìdajì ojúgun ni kó máa dé anábì ní tó bá wá lè jẹ́ kó dé ojúgun o kò sí haraj kò sí kò sẹ́sẹ̀ níbi ìtọ́ bá wà lókè kókósẹ̀ anábì ní wa ma asfala minal ka'bayn finnar anábì ní ìtọ́ bá ti wá kọjá kókósẹ̀ tó bá dijọ́ ògbéjà kìáma iná ni wọ́n fi jó yàrá kìí sá sọ ni wọ́n bọ̀ lẹ́sẹ̀ rẹ̀ tí fi jó náà o ẹni tó ṣe kíni ẹni tó wọṣọ tó kọjá kókósẹ̀ òní àwa ara wọn kan lónìí anábì ló wí fa níbi àríyá níbi sọlá wà lọ́sọ̀rọ̀ tó lálàáfíà àwọn àwọn kan lónìí wọn sọ ah ṣòkòtò lásán nítorí ṣòkòtò lásán níwàá mú yàn sọ pé kíní látara rẹ̀ nídìí ó ní àdídì ń kò lálàáfíà ẹ̀yọ́ kò nú ẹ̀ nítorí ṣòkòtò lásán ẹ dákun ṣé làákàyè làábí tẹ̀sí ni ẹ tó bá ti wá jẹ pé làákàyè làábí tẹ̀sí làákàyè tá láwàá lò ẹ dákun ẹ sọ fún mi nítorí pé kò sẹ́ni tí ó gbà láyé ìkànnì kan kò ní làákàyè wọ́n máa sọ pé àlàkà ah, ìròjì ẹ̀ pé yóò dùn yàn kọ́lá bí yorùbá lè wó rí lójú ẹ̀ ẹ̀jẹ̀ bá rẹ̀ tábà wá sọ ẹ̀sìn bíi làákà ìfẹ́ tó ẹ̀yà jájọ máa tẹ́ làákà ilẹ̀ tó tábà wá tẹ́ làákà ilẹ̀ bíi ẹ̀sìn làákà ìta ni ó wà jọba. Ànábì sallallahu alaihi wasallam ń tó sọ fún akẹ́nìkan wọ náà látara pé ó pa etí ti ṣé táwọn gbé síbẹ̀ ẹnu ní táwọn gbé sí làákà ìwà wá ànábì sọlá ọ̀dọ́ làwọn kan lọ wọ́n wá débì kan wọ́n bọ òòtá ń bẹ̀ wọ́n wá lẹ́nì kankan òní kọjá ń bì àbí kó pa nǹkan fún òòtá táwọn ń tè ẹnìkan wá ní a ah, wọn ò lè pa àkọ́kọ́ fóòtá o wọ́n bá mú ẹni wọ́n ti fà á wọ́n ti wá pa ẹnìkejì wá ní a ah, àwọn oníjẹ́ wọ́n pa àwọn o òun wá pa etintin fóòtá ẹwẹ́ etintin táwọn máa ń pa tẹ́lẹ́tẹ́lẹ́ ó wá pa fún pétọ̀ kájẹ́ kó wọ́n rọ́nà lọ àlẹ́ mi látara yóò ti ẹ wò bá mi sùn káwá gbé sílá káyì àbí káwá gbé ọ̀rọ̀ bá a ṣe máa fọwọ́ pa fúfú àbí sọ́ọ̀kì káwá gbé sínú làákàyè pé ànábì ní ká máa fọwọ́ pa òkè fúfú àbí yẹn wọ sọ́ọ̀kì lápèjúwe nísìnyí ó ti sàlọ́lá ó sàlọ́lá kó tó wọ sọ́ọ̀kì nígbà tó wá yá àlọ́lá rẹ wá já ọ wà á sàlọ́lá mi tó wá sàlọ́lá mi ọwọ́ tó rin ọwọ́ tó wà á fi ra òkè báyìí tó bá pé ọba fẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn sí làákàyè ni ó yẹ ká sọ pé a ah, ah, èwo lè sókè ẹsẹ̀ sókè ẹsẹ̀ lábí ń tẹ̀lẹ̀ ni ṣebí láì lábí ń tẹ̀lẹ̀ kí ló ti wọ̀ ní ká máa fọwọ́ pàtàlẹ̀ ibẹ̀ wọn láti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe nǹkan tá a máa sọ yí pé àáká ìmí láàmà bí yọ bí wọn bá yìí sọ fún anú ẹ̀sìn tó bí láti lọ ni pé anabi sallallahu alaihi wasallam ó la àwọn nǹkan kalẹ̀ fún wa nínú ẹ̀sìn tó jẹ́ pé ká ṣe túláàsì ní fún wa nínú ẹ̀sìn àìṣe rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá lárí tó yẹ pé tó bá jẹ́ ọ̀gbẹ́jà lè kìá mọ́ èèyàn lè jìyà lórí ẹ̀ tó wà Allah subhanahu wa ta'ala ó sì lè yá ó lè fi àánú rẹ̀ báyẹn lò kó fi àjẹ yẹn àmọ́ èwò lèyẹn mọ̀ tí ó fi báyẹn lò láàfin wá mọ̀ ẹ̀yọ̀ lérí tí ò dáa àwọn kan wá pọ̀ báwọn tó jẹ́ pé á mo fẹ́ lóòótọ́ àmọ́ àfa mi ní kí má ṣe àfa rẹ̀ àbáwọn òbí rẹ ní kò sí ilé kan níjọ gbà wọn pẹ̀lú ẹ̀ nítorí pé kí ni tó pé ń lo jìlbáàbù. a tóró wa ni wọn mú ọ báyìí ṣé bóun ló lára rẹ tóró bá mú ibóun ni ó kọ̀ bílé ẹ́ tóru bá mú gan látara kó lo jìlbáàbù ó lo nìkọ́ọ̀bù tóru bá mú yóò tún máa jẹ́ kí ni yóò àlékún ládá ní ọ̀mọ̀jẹ́ fún nítorí pé kí ni orin tí ó ní lára látara súnà nàbì ń tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam kí wọ́n á rí àwọn tó ní fi gbàládà ni òun ni ẹ ilẹ̀ fúnra rẹ̀ kó kọ̀m̀plé pé orú fún un ẹ ti ẹ má bàa gbọ́ yé pé orú ọ nítorí gbogbo ìjáàbù rẹ gbẹ ní sunna ó wà ń dáhùn yóò rójú rẹ ẹ má bàa gbọ́ a ó wà dàbí àgbàlagbà irun gbàrẹ́ yìí ẹ lọ lè fa lọ lè fa kí n tó kí n tiẹ̀ fẹ́ fojú mi kan ẹni kókó lọ fánu gba ẹ̀yọ̀ kó tó rí mi kí èsì ìjàgbọ́n ẹni ló wà kí èsì ìjàgbọ́n abáwọn ló wà bá ṣe pé òun náà wà ní ọdún tó yẹ ká máa ṣe wá àti pé ẹ̀yin náà fi ti ilẹ̀ ẹ̀dí bá wà fi ti ẹlẹ̀ mọ́ kò rẹ́ni ṣe wá àti fún àti wọ́n ṣe wò wà lọ́kàn rẹ ṣebí ànábì fúlù lọ́kàn rẹ ni àbódé ààbò àbólò yẹnyá àbí òjì ẹ̀sìn bẹ̀ rárá so yíò lọ yẹ kéèyàn kọ́kọ́ mójútó kó lọ lè wo owó kéèyàn wá wo bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nínú ṣẹ̀ríà rẹ̀ kéèyàn wo bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam kéèyàn wo bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé gbogbo àwọn ìlànà ànábì sallallahu alaihi wasallam eléyìí òun náà ni nǹkan tí ó ṣe pàtàkì fún mùsùlùmí òun ló ṣe pàtàkì fún mùsùlùmí kí mùsùlùmí ó ṣe kó máa ṣèwádìí nípa rẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ bí òun ó ti tẹ̀lé ànábì tó sì ń ti mọ̀súnà ànábì kéde kó máa wá wá bí òun ti dáadáa dálẹ̀ nínú ẹ̀sìn ní ti wò lákalẹ̀ fún wa nínú ẹ̀sìn bí ó ti wá gbé kalẹ̀ sínú ẹ̀sìn táwọn yóò máa wá tẹ̀lé tí wọ́n máa wá láwọn fi ń ṣe ìbádà gẹ́gẹ́ bí àdádálẹ̀ mọ́wúlídì nàbì tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn. alaihi wasallam yìí لم يكن السلف الصالح وهم أصحاب رسول الله صلى الله عليه وسلم والتابعون لهم بإحسان يجتمعون فيها للعبادة ó láwọn sàbẹ̀ ànábì ò sẹ́ẹ̀rí àwọn sàbẹ̀ ànábì ń ò sẹ́ẹ̀rí àwọn tó tẹ̀lé àwọn sàbẹ̀ ànábì ń ò sẹ́ẹ̀rí káwọn akóra àwọn jọ pé ah, ọjọ́ tán bí ànábì ni ah, mọ́júmọ́ ọjọ́ tán bí ànábì ni àbí ọjọ́ tán bí ànábì ni káwọn akóra àwọn jọ láti máa ṣe kíni láti máa ṣe ìjọsìn kan wàlá yaf'aluna fiha ziyadatan ala sa'i layali sana wọ́n èé ṣe nǹkan kan tí ó wà lékún tí wọ́n ṣe tẹ́lẹ̀ láwọn òru ọjọ́ yòókù àbí láwọn ọjọ́ tó kù wọn ò ní mú ọjọ́ kan wọn ní ọjọ́ kan bí ànábì ní àwa sí nẹ́bílà báyìí àmọ́ wá sí àwọn ìjọsìn báyìí àwọn tàbí ànábì wọn ò ṣe rí lẹ́yìn <clears throat> ànábì sallallahu alaihi wa sallam la yu'azzamu illa bilwajhi alladhi shar'a bihi ta'zimahu àyè fún ànábì àìgbà nẹ́bì tó bí àyàfi ọ̀nà tá nẹ́bì ilà fún agbẹ́ká mọ̀ fi kàwọn lé ànábì ti la ọ̀nà táàmọ̀ fi sàpọ́nlé gbé e tóbi táàmọ̀ fi yìn ànábì náà ló là fún wa ànábì là kalẹ̀ fún wa ànábì tá a na fẹ́ kàwọn lé a bá fẹ́ yìn òun ìtó bàbàrà jù náà ni pé ká ẹ má yíwò láyìn ìgboro báwọn nàṣàrà àwọn christian bá ṣe yin ànábì isa aleyhi salam láyìn ìgboro wọn wá yin débi pé wọn pè lọ́lọ́run wọn pè ní mẹ́ta lọ́kan wọn pè lọ́mọ ọlọ́run ànábì ní àyìntayọ àlà náà ló bá wọn débẹ̀ káwa náà má wàá ṣe bẹ́ẹ̀ ká má yin ànábì so ànábì ti júwe fún wa àwọn nǹkan tá a ṣe àwọn ọ̀nà tá a máa fi gbé ànábì sallallahu alaihi wasallam bá ṣe máa fi pálé bá ṣe máa fi máa pàtàkì rẹ̀ tó bá wá jẹ́ pé tó mú wa débi pé a máa ṣe ayẹyẹ ọjọ́ tó dé ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé a ọjọ́ yẹn adúlọ bá anabi ṣe tó anabi tó ṣe wá anabi tó ṣàwo anabi tó tan islam ká adúlù ìyà tó jẹ adúlù gbá adúlù àwo tó àìkó náà ló fà tá a fi sọ àwọn nǹkan míì náà bẹ nínú ẹsìn ṣe pé Allah subhanahu wa ta'ala tẹ̀ júwe fún wa bó tẹ̀ jẹ́ pé ààrẹ nìkan nínú ẹsìn tó júwe fún wa pé ọjọ́ kan ọjọ́ kan tó lọ́lá ni ààrí kankan fún wa nínú ẹsìn a máa rí ààrẹ nínú ẹsìn tó sọ fún wa pé ọjọ́

kọ́ra bí ẹ bá ń ṣiṣẹ́ yá iṣẹ́ tẹ̀yàn ń ṣe iṣẹ́ ìdọ̀tí ni aṣọ yẹn máa ń dọ̀tí tó bá ti wá di ọjọ́ jimá lọ́jọ́ bá wọn nìyí ìwọ náà mọ̀ sí ah, ọjọ́ jimá yìí o tó bá ti di pé àsìkò jimá tó lọ́ọ̀lẹ́ pààrọ̀ aṣọ owó tó tó dáa má wo aṣọ tó fi ṣiṣẹ́ òun tó tó ayá òun lọ jimá ń sáré kéwọn bẹ́ẹ̀ náà ni kó pàṣẹ tì ní lọ́jọ́ bá wọn nìyí ó ipe ọjọ́ yìí ọjọ́ tó dáa jù ní ẹ wò dáadáa o ẹ jẹ́ ká fi làákà ìró ọ̀rọ̀ yìí ànábì lọ́jọ́ tó lóore jù láyé yìí síbẹ̀síbẹ̀ náà àwa rí pé ànábì wa ní haram ní káwa mú ọjọ́ jímọ̀ mú káwa fi gbàwẹ̀ káwa dá ọjọ́ jímọ̀ mú káwa fi gbàwẹ̀ ẹ wò nǹkan báwọn ọjọ́ òun ló lóore jù ṣé ìpẹ́tọ́ ẹgbẹ́ làákà ìlà fi yàn ni ó yẹ ká mọ o gbọ́dọ̀ dá ọjọ́ jímọ̀ mú ọ̀gbàwẹ̀ monday tuesday eh, ọ̀gbàwẹ̀ ní yọmọlọ kàbí ọwọ́ àkàndé òsìsíjọ jimá òsì gbàwẹ̀ lọ́jọ́ jimá nìkan anábì ní ògbọ̀dọ̀ sí anábì ní haram tó a gbẹ́lá káyìlá fi wọ́n ni a rò pé a kò sí nǹkan tó yẹ kó ṣe ó yẹ ká lè gbàwẹ̀ bẹ́ẹ̀ àmọ́ látara pé kí ni à ń tẹ̀lé tí wọ́n bá mú wa fún wa wá fún wa ní ẹ̀sìn ni kì í ṣe pé a máa fi ìròrí wa a máa wá kí ìbọnú ẹ̀sìn ṣògbóró àwọn nǹkan báyìí òun náà ni àwọn nǹkan àkọ́kọ́ láwọn tó rọ̀ mọ́ oṣù tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam àtọ̀jọ́ tán bí ànábì sallallahu alaihi wasallam nígbàtà ti wá ní pé àwọn tí wọ́n kọjá àwọn ẹni síwájú nínú àwọn tàbí ànábì àtàwọn tí wọ́n tẹ̀lé wọn ààrẹ nìkankan tí wọ́n wá san ọjọ́ kan lẹ́tà sí pé ọjọ́ ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam wal àwọn ẹni ìsíwájú á tẹ̀lé wọn níbi ìjọsìn wa nítàbà fi jọ́sìn ìtàbí fún Allah subhanahu wa ta'ala á tẹ̀lé wọn alladhina ikhtarahumullahu lahu àwọn sàbí ànábì tá à ń sọ yìí Allah subhanahu wa ta'ala ó dìídì sàwọn lẹ́tà ní fáànàbí sallallahu alaihi wasallam ó sàwọn lẹ́tà ní ẹni ẹ̀sà ni wọ́n ó wá kó wọn ti ànábì sallallahu alaihi wasallam fama fa'aluhu wà máa tàrọ̀kú tàrọ̀kú náà ẹni tá a bá ti wá rí báwọn tá a bẹ́ fi sílẹ̀ tí wọ́n bá ṣe ọ̀yẹ̀káwà náà ṣégin ni ọ̀yẹ̀káwà náà jìnà sí so àtíwájú ká tó wá bọ́ síbi ọjọ́ bí ànábì sallallahu alaihi wa sallam yìí kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà Islam tíwájú ká tó bọ́ sínú ẹ̀ ọjọ́ bí ànábì sallallahu alaihi wa sallam yìí ìgbà wo ló bẹ̀rẹ̀ àwọn tí wọ́n kọ́kọ́ sí ọjọ́ bí ànábì sallallahu alaihi wa sallam àwọn náà làwọn tá à ń pè ní <clears throat> àwọn tá à ń pè ní banu abidil fida àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n ń pera wọn ní alifatimiyun alifatimiyun àwọn wọ̀nyí wọ́n ṣẹ̀mí ní Egypt wọ́n ń pera wọn sì sí Fatima ọmọ anabi sallallahu alayhi wa sallam àwọn wọ̀nyí ṣíà ni wọ́n ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ Abdullahi ibn Sabai Yahudi Abdullahi ibn Sabai Yahudi ni tó pé òun gangan ló dá wàhálà sí alẹ́ nínú ẹ̀sìn látara pé ó fẹ́ da ìsìláàmù rú ó ti sáki sáki sáki ó rí i pé kò sọ́nà míì mọ́ ó wá sọ pé òun wà òun gba ìsìláàmù ní wọ́n ń da ìsìláàmù rú láti inú ìsìláàmù abúláyé fún ìsábà yìí inú àwọn àdádálẹ̀ rẹ̀ pé fóun náà ní ó dá kínní ilẹ̀ òun náà ní pé òun ló dá ìjọ sí alẹ́ látògbé ayé alìbínà bí tọ́ ni so àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ àwọn náà làwọn tí wọ́n wá dá ọjọ́ bí ànábì lẹ̀ tí wọ́n dá mólídì ànábì lẹ̀ àwọn tá à ń sọ yìí nìsín àwọn tá à ń sọ yìí nìsín wọ́n ní àwọn kankan tí wọ́n fi pamọ́ sínú sí Islam wọ́n di àwọn àdìọ́ kankan tí ò da wọ́n ní ẹ̀mí tí ò da sí Islam wọ́n fi tọ́ dúdú sínú wọ́n sì tùwù síta fún Islam so àwọn wọ̀nyí àwọn náà náà wá dá àdádálẹ̀ sínú Islam tó jẹ́ pé wọ́n ní àwọn àkídà tí ò da ìgbà tí wọ́n dá àdádálẹ̀ yìí wọ́n dá lẹ̀ ní nǹkan bíi lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́rin ọdún tánàbí lọ́tàn kò ti sí ti ń jẹ́ mòlídì wọn kálukú ti ń ṣe pẹ̀lú ń ṣe gbèsè ayé rẹ̀ lọ ní ìrọ̀wọ́rọ̀ kẹ̀ láti bí sálábì ti kú ọgọ́rùn ọdún àkọ́kọ́ ọgọ́rùn ọdún ẹ̀kejì ọgọ́rùn ọdún ẹ̀kẹta nígbà tó wá di bí ọgọ́rùn ọdún ẹ̀kẹrin òun náà làwọn eléyìí wá dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ìgbà tí wọ́n wá dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn ìfẹ́ ànábì kọ́ ló mú wọn débẹ̀ nítorí mú wọn débẹ̀ òun náà ni pé wọ́n fẹ́ sásá bẹ́ẹ̀ ìfẹ́ ànábì yìí nítorí pé inú mọ́lìdì tí wọ́n dálẹ̀ wọ́n dá mọ́ òlídì lẹ̀ wọ́n dá mọ̀lídì Al-Husaini lẹ̀ wọ́n dá mọ̀lídì Ali lẹ̀ wọ́n dá mọ̀lídì eréṣiríṣi kalẹ̀ láwọn ṣí àwọn wọ́n fi tànàbì náà kú torí pé wọ́n fi tànàbì di gẹlẹ́wú ni torí pé tẹ́lẹ̀ bá fi tànàbì kún kó lẹ́sẹ̀ wá gbé àwọn yòókù wọlé òun náà ní sáà ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń sáré lónìí tí wọ́n máa wá ṣe pé ah wọn lé amọ́fọ́lá ànábì tọrọ kìí ṣe pé tànábì yẹn gẹ́gẹ́ wọn kọ́kọ́ fìyẹn ọbẹ̀ bìnrin lẹ̀ náà kó tó di pé wọ́n wá gbé ọlá àwọn nǹkan mi wọ̀ tá a bá ti rí ọlá ànábì gbé wọlé pé ah àlefọ́lá tọrọ a sì wá gbé ọlá pé tọ àlìmọ́lá àwọn bàbá wa àlìmọ́ fi tọrọ àwọn bàbá wa ná àwọn bàbá tó tẹ̀lé yìí àwọn bàbá wa lé kínní àwọn bàbá wa lé kínní tó wọ́n làwọn làwọn gba bàbá wọ̀nyí tá a dákọ̀ yìí wọ́n làti kínní kan tó wọ́n fẹ́ gbé wọlé látara kínní látara ọlá nẹ́bí nítorí pé wọ́n mọ̀ yìí pé tó bá ti fi lè rinlẹ̀ fún wa pé àlefọlá nẹ́bí tọrọ pé àdádálẹ̀ nínú ẹ̀sìn kò sí ọ̀nà táwọn lè gbà táwọn ó ọlá ẹlòmíì tọrọ tí ó wọlé irú ẹ̀ náà ni táwọn ṣíà náà ṣe wọ́n wá dá mọ́ òdídé ànábì yìí lẹ̀ ọjọ́ bí ànábì yìí wọ́n wá dá lẹ̀ nígbà tá à ń sọ yìí àwọn tó wá dá lẹ̀ yìí láwọn ṣíà tá à ń sọ yìí àwọn tí wọn ò nífẹ̀ẹ́ ànábì ni tí wọn ò sì nífẹ̀ẹ́ àwọn tàbí ànábì torí pé àwọn ṣíà yìí wọ́n gbà yìí pé àwọn kí náà kọlẹ̀ àwọn èèyàn jẹ̀dẹ́kì àwọn jẹ̀dẹ́kì tí wọ́n ti mọ́lá àtijọ́ yìí tí wọ́n ní kọ́ túlẹ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ṣíà àwọn ṣíà tá à ń sọ yìí àwọn rọ́fídọ̀ wọn a máa bú àwọn tàbí ànábì wọn a máa ṣépèlé àwọn tàbí ànábì kọ́dà wọn pe àwọn inú àwọn tàbí ọ̀pọ̀lọpọ̀ inú àwọn tàbí ànábì ọ̀gọ̀rọ̀ inú àwọn tàbí ànábì wọn pe wọn kèfèrí wọn ní kèfèrí ni wọn wọn pe Abubakar ní kèfèrí wọn pe Umar ní kèfèrí wọn pe Usman ní kèfèrí wọn pe Aisha ní kèfèrí àti gbogbo àwọn tàbí Muawiya ibn Abi Talib gbogbo wọn báwọn àtàwọn tàbí mi lọ́pọ̀lọpọ̀ gbogbo wọn yẹn wọn ni wọn ti di kèfèrí ìgbà tá ànábì lọ tán wọn ni wọn ò tẹ̀lé lára ànábì mọ́ ìgbà tá ànábì lọ àwọn ṣíà tá à ń sọ yìí wọ́n gbà pé alukurani tá a gbé lọ́wọ́ yìí tá a ń kà fúnra wa yìí wọ́n gbà pé alukurani alukurani wò pé ìpè àwọn Abubakar ti yọ nǹkan kan kó bẹ́ẹ̀ àwọn ti yọ àwọn nǹkan kó bẹ́ẹ̀ wọ́n ti yọ àwọn ibi tí ò tẹ́ wọn lọ́rùn kó bẹ́ẹ̀ níbi àwọn ibi tí ń sọ̀rọ̀ nípa Ali tí sọ pé ah, Ali ló yẹ kẹ́ fi ṣe nǹkan báyìí ló yẹ kẹ́ fi ṣe nǹkan báyìí ló yẹ kẹ́ fi jẹ khalifa wọ́n ni wọ́n ti yọ dànù kó bẹ́ẹ̀ ìpè àmọ́ alukurani tó wá jẹ́ gidi tó jẹ́ òrìjínà ẹni tó jẹ́ ẹni tó jẹ́ àwọn ìmáàmù àwọn yóò padà wá gbé wá nígbẹ̀yìn ayé àlùkòrán dáńkà yìí nìsín wọ́n ní fẹ́ẹ̀kì ni àwọn ṣé àtàǹsọ yìí nìsín wọ́n gbà yìí pé gbogbo orílẹ̀ ayé gbogbo orílẹ̀ ayé tẹ́ ríhùn kò síbi tó má tó tó àyè tán pè ní Karbala àyè tí wọ́n pa Hussein bin Ali bin Abi Talib radiyallahu anhu àyè tí wọ́n pa Hussein ọmọ Ali bin Abi Talib ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam àyè tí wọ́n ti pa wọ́n gbà pé kò sí àyè tó lọ́lá tó kò sí ilẹ̀ tó mọ́tò náà ló kọ́ àtọ́jẹ́ pé àwọn ṣíyà wọn a máa bu yẹ̀pẹ̀ bẹ̀ wọn a máa mú òkúta bẹ̀ tí wọ́n máa fẹ́rí kàn sábà ń kírun àwọn ṣíyà tá a wá ń sọ yìí wọn a máa sọ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n wàá sọ lóko Abubakar wọ́n sọ kẹ́tẹ́kẹ́tẹ́ ní Abubakar wọ́n sọ ní Umar wọ́n sọ ní Usman wọ́n sọ lóko àwọn sàbẹ̀ sọ́mọ́ wá sọ lóko àwọn sàbẹ̀ tán kẹ́tẹ́kẹ́tẹ́ wọn máa wá fìyà jẹ ẹrù tí ò lè gbé wọn wàá di lé lérí hàn à ń fìyà jẹ Abubakar ọ̀yẹ̀ mú ẹgbàá ẹgbàá fún Abubakar ẹ̀jẹ̀ bá ń jẹ́ wà nílà káyì wọ́n làwọn fi yà jẹ Abubakar wọ́n làwọn fi yà jẹ Umar wọ́n làwọn fi yà jẹ Usman wọ́n lè mọ èrè kan ní èrè bí obìnrin ẹ̀jẹ̀ bá ń tì àwọn afi nǹkan kan sẹ̀ sọ fún wọn ni Aisha nù wọ́n máa wá fi yà jẹ èrè wọn máa kájìbò wọ́n máa ti gbẹ wọ́n làwọn fi yà jẹ Aisha so àwọn wọ̀nyí táwọn ń pè láwọn ṣíà yìí tí gbogbo àwọn nǹkan tó burú báyìí ti bẹ lọ́wọ́ wọn tó yẹ gbogbo àwọn tá a sọ́n pa àwọn yìí nìsín kò sẹ́ni tí ó fẹ́ pàkó mọ́ra rẹ̀ mọ́ra wọn kò sẹ́ni tó lé ní wọn máa tẹ́pẹ̀ láwọn sábẹ́ ànábì déwù pé wàá pè wọ́n tẹ́pẹ̀ yìí kò sẹ́ni tí ó láyà bẹ́ẹ̀ àyàfi tó bá jẹ́ ṣíà tó bá jẹ́ tó bá wà nínú tàṣẹ́ yìí tó àwọn táwa pè ní ṣíà yìí àwọn náà wá dá mòdìdí ọjọ́ bíi ànábì lẹ̀ nígbà táwọn ìwà wa tara wọn kí ni ó mú wa táwa gbà lọ wọn táwọn wá ṣe ìpìlẹ̀ rẹ̀ nù bí wọ́n ti àwọn tí wọ́n dá ọjọ́ bíi ànábì lẹ̀ nù nígbà ẹ́ eh? tí wọ́n ní á ah, ọjọ́ tẹ́bí ànábì ẹ̀ máa ń sáyé rẹ̀ tí ò sí inú ẹ̀sìn tẹ́lẹ̀ so ìbẹ̀rù láti wá mọ̀ pé ṣé àwọn wọ̀nyí o àwọn tá a jọra wa ni àbáwọn tá a jọra wa fáwọn ẹ̀kọ́ àjọra wa kọ́ tí wọ́n ṣe á pàtì fún wọn náà ni tọ́wọ́ ẹ̀kọ́ bá wà mọ̀ pé àjọra wa àbí kankan náà ni wá ìgbà wọn láti wá jọ máa ń ṣe papọ̀ pẹ̀lú wọn pé tọ́ àwọn tí wọ́n dá ilẹ̀ fún wa àwọn tá a jọjọra wa náà ni so látara di eléyìí láti mọ̀ pé mólídé ànábì yìí ọjọ́ bí ànábì náà dálẹ̀ yìí ọ̀nà jẹ́yìn síwájú kí ó tó máa ṣe tí bàtà nàbí sallallahu alaihi wasallam lọ tán àdáda lẹ́nu. nígbà tá a wá sọ fúnra wa níbẹ̀rẹ̀ pé nípa ọdún tí wọ́n bí ànábì yapa ẹnu wa ń bẹ̀ nípa ọjọ́ oṣù tí wọ́n bí ànábì yapa ẹnu wa ń bẹ̀ nípa ọjọ́ tí wọ́n bí ànábì yapa ẹnu wa ń bẹ̀ nǹkan kan tí ò wá sí yapa ẹnu bẹ́ẹ̀ táwọn onímọ̀ máa ń pàkíyèsí wa sí pé ẹ àwa mùsùlùmí ká mọ̀ sọ́ra ká mọ̀ tún kó sínú nǹkan tó burú látara ìmọ̀ ní tí ò sí yapa ẹnu bẹ́ẹ̀ ni pé ànábì kú ní ọjọ́ kejì lánàá oṣù Rabiul Awwal inú ọjọ́ kejìlá inú oṣù tá a wà yìí kò sí àpẹ ẹnu bẹ̀rẹ̀ ọjọ́ táwọn bí kú nù. ìpè alimami Kathir rahimahullah mọ́mùlù Kathir ní pé ẹ̀rù ń bà wọn kó má jẹ́ pé à ń dunnú pé ànábì jáde láyé àwọn tán láwọn ń ṣe ọjọ́ bí ànábì wù pé pé ìdùnnú pé ẹ ànábì kú láyé ọlọ́mọba mú kú láyé òun lọ́pọ̀lọpọ̀ èèyàn ń ṣe tó wà láwọn ta ẹ̀rọ bí ànábì nítorí pé tí ò sí apẹ ẹnu bẹ́ẹ̀ lólórí òun náà ní pé kí ni òun náà ní pé ọjọ́ tí ànábì sallallahu alaihi wasallam kú òun náà ní ọjọ́ kejìlá tẹwàá rí àwọn tí wọ́n dábò lílì ilẹ̀ yìí ọ̀tá ànábì náà làwọn náà kí ló sọ fún wa pé àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ yìí kí ló fi yé wa pé kèé ṣe fi wọ́n mọ̀ mọ̀ gbé sí ọjọ́ bàdújẹ́ fáwọn mùmìnì ni nítorí pé ọjọ́ tí inú àwọn mùmìnì bàjẹ́ jù láyé yìí láwọn tàbí ànábì òun náà lọ́jọ́ ká ànábì sallallahu alaihi wasallam kú inú àwọn mùsùlùmí bàjẹ́ débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ àwọn ńlá lánìí já àdébí òkú wọn àwọn Umar bin Khattab radiyallahu anhu wọn lànà bí nfàlà bọ̀ wá ànábì lọ́ba ànábì Musa ti lọ ni o ẹ̀ma ànábì òkú kú o àwọn sàábé dààmú pé é ànábì kú kó láti so ìjọ yìí ọjọ́ ìbànújẹ́ ló jẹ́ fáwọn mùmìnì débi pé Fatima bintu Rasulillahi sallallahu alaihi wasallam ni wọ́n sọ fún Anas Malik jọ̀hún níjọ́ tí wọ́n ń da ìfẹ́ bo sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam báyìí ni wọ́n sọ fún ànábì wọ́n sọ tẹkúntẹkún ipe ah Anas bin Malik ara rẹ̀ sì yá ara rẹ̀ sì yá ọkàn rẹ̀ sì balẹ̀ ó sì ń da ìfẹ́ bo ànábì báyìí tí wò sí gbọ́dọ̀ mọ́tẹ́ ṣe fún ànábì náà ló la kalẹ̀ pé bẹ́ẹ̀ bá ti kú èèyàn máa ń sí ni wọ́n ti máa wá sọ fún pé à ah, ó sì wá ń da ìfẹ́ bo ànábì báyìí ṣe pé níjọ́ yẹn àwọn sàábé ní bínú àwọn ṣe dùn tó bí ìlú Madina ṣe mọ́lẹ̀ tó tí ó lágbo pẹ̀lú mọ́lẹ̀ Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ sì ṣókùnkùn lójú àwọn ẹjọ́ tànàbì fún pé ẹ́ ànábì jáde láyé ẹ wá wò ọjọ́ ìbànújẹ́ fáwọn sàábé kéèyàn wá mú ọjọ́ yẹn kó wá mọ́jọ́ kó wá ní ọjọ́ ayẹyẹ ni ẹ lákùn àwọn náà jẹ́ ká ronú sí i kọ́dà kéèyàn máa ṣayẹyẹ kéèyàn kú nílé èèyàn káà náà wo lápèjúwe nìsín èèyàn kú nìsín

ẹ wá sọ ọ́ di ìjọsìn ẹ wá sọ ọ́ di ìbádà wípé ah, a àmọ̀ jọ́sìn fún anabi sallallahu alayhi wa sallam àmọ̀ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú mọ́wúlìdì. sábà wà lọ́wọ́ mọ́wúlìdì yẹn a rí i pé ó ti di ọdún ó ti di ọdún tó yẹ pé à ń sọdún ẹ̀ ìpínlẹ̀ máa ń sọ ní ìtumọ̀lá à ń sọdún ọjọ́ bíi ànábì ìta ń pè ní àlẹ́ ìd ìta ń pè lọ́dún òun náà ní nǹkan tí máa fara tí máa wá lọ́dọọdún. ànábì sallallahu alayhi wa sallam anabi delu madina nínú hadith abdullahi ibn abbas radiyallahu anhu anabi delu madina anabi wa bá wọn anabi wa bá wọn tí wọn a máa ṣe àwọn ọdún kan níbẹ̀ anabi wa fi wọn pé èwo lẹ́yìn ṣe wọn ní ah, àwọn ọdún tá a máa ń ṣe àwọn ọjọ́ yìí a máa fi yọ a máa fi a máa fi dunu a máa fi yọ ni anabi sallallahu alayhi wa sallam wa sọ fún wa pé allah subhanahu wa ta'ala ó ti pààrọ̀ gbogbo ọdún tẹ̀ bá ń ṣe yìí o ó ti fi ọdún méjì pààrọ̀ rẹ̀ fún yín tó lóore fún yín gbogbo àwọn ọdún tẹ̀ ń ṣe lọ. ànábì wa ní Eidul Adha wà Eidul Fitr ọdún iléyà àtọ̀dún àwẹ̀ ànábì ní Allah subhanahu wa ta'ala ti pààrọ̀ rẹ̀ fún wa pé mùmíní náà bá sọ fáà ń sọdún kan ọdún tó yẹ ká máa ń ṣe òun náà ní ọdún iléyà ọdún àwẹ̀ sábà wọ ọdún méjèèjì àti ní tá máa ń ṣe bẹ́ẹ̀ ọdún iléyà á ṣe ìgbà tá a bá parí orígun kan nínú orígun Islam òun náà ní hajj

ẹlòmí oko ní dáǹtì wá ẹlòmí oko nílùú wá ẹlòmí wọn máa dá wákà eríṣiríṣi lọ́wọ́ kálukú máa ń ṣe nígbà tó yẹ pé kò lẹ́rìí wọn kálukú náà mú níbi tó ti rí dá ìjà òun mélé tọ́mà tó lọ́dún pé kìíní ìtúndà ìyá tó ṣẹlẹ̀ ìlọ́dún yìí ìyá tó ṣẹlẹ̀ ìlọ́dún yìí so òun náà ni wọ́n máa fi kún un so látara pé àsìkò ti lọ ọjọ́ ti lọ pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ á sọ̀rọ̀ lórí ìdájọ́ mòlídì tá a bá sọ̀rọ̀ lórí ìdájọ́ mòlídì tán á wàá sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ń sọ pé mòlúdì wà nínú ẹ̀sìn kí ni àwọn tí wọ́n gbára lé tí wọ́n máa mú wa pé á ah, nítorí ìdí báyìí nítorí ìdí báyìí o mòlúdì wà nínú ẹ̀sìn á sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyẹn á sì sọ kí ni àwọn ìdáhùn tí ń bẹ fún gbogbo àwọn nǹkan báyìí kí ni èsì kí ni àwọn ìdáhùn tí ń bẹ fún àwọn nǹkan yẹn pé àwọn tí wọ́n gbára lé lẹ́ẹ̀ni kí lálàyé lórí àwọn ìdí yẹn á sọ tó bá di abi Allah subhanahu wa ta'ala kọ́mọ́sà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ òdodo lódodo ó sì jẹ́ ká lè tẹ̀lé ó jẹ́ ká mọ irọ́ àti ìbàjẹ́ ó jẹ́ ká mọ níbàjẹ́ ó sì jẹ́ kí a lè jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi هذا وصلى الله على نبينا